kúrò lọ́dá ṣẹ̀rí kọ́ni ẹni ẹ̀kọ́ ilé ìwé. Bismillahirrahmanirrahim. السلام عليكم ورحمة الله وبركاته لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وغير الهدي علي محمد رسول الله وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله من النار owó jẹmọ́ ẹjẹ́ àpapọ̀ káfọ́ pé ní àdúgbò ẹjẹ́ àwúrẹ́ ẹ̀ka sí ẹjẹ́ àfọ́ pé ní alhamdulillah rabbil alamin onílé jẹ́ yàtọ̀ sáwọn àjòkú kéékèèké tájú òkú káàkiri àwọn ìjòkó ńláńlá tí ń jẹ́ ti wá sí tí sì ń kó ọ̀pọ̀ọ̀rọ̀ èèyàn jọ òní ní jẹ́lẹ̀ kẹta jíma náà ó tóbi ju gbogbo ẹ lọ àkàmà ní. gbogbo sẹ́yìn tó sọ̀rọ̀ bá ṣe ètò ojúṣe yẹn lọ òun ni kọ́lọ̀ wọ́n tẹ́wọ́ gbà. mo bẹ̀ ọlọ́run pẹ̀lú ọlọ́lọ́lá rẹ̀ àti àánú rẹ̀ kọ́nà ọ̀tọ́ ọgbà sáàsì ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم ìlú Burkina Faso onílẹ̀ wọn láwà tí ó ń pè ní Wàgàdùgù sí mọ́gbàlá pé mo rí sí àwọn obìnrin ìlú yìí ní mùsùlùmí wọ́n fẹ́ kọ́ lẹ́yìn jẹ́ náà Ah. ó ní mo wà nípa ṣe láti bí òní alẹ́ là ń ṣe báwa jòkó àwọn ọkùnrin ni máa ń yọ pọ̀ alẹ́ àná wá dàrú máa ń lójú onímọ̀ nípa ọkùnrin yẹn náà pọ̀ gbogbo ọ̀nà báyìí ojú kọ́ kékeré àwọn àwọn ìjọba kí ilé ẹ̀fẹ́ wá àwọn ni wọ́n pọ̀ jù àwọn ọkùnrin lọ́wọ́ Ọlọ́run jẹ́ sórí ilé. Ọlọ́run jẹ́ àwọn obìnrin wọ̀nyí gẹ́gẹ́ bá a ti ráṣẹ yọ ní wọn náà lára àwọn ọkùnrin tí wọ́n gbà wá lálejò. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láti rí àgbẹ̀wò lórí àwọn àpá láwọn lára àwọn ọkùnrin tó ń gbà wá lálejò. tí wọ́n ń fi súnà ṣiṣẹ́. wọ́n fi súnà ṣiṣẹ́. eré ìgbé àlùsúnà òdodo làwọn ilé yìí. ẹ bá wò wọ́n láì gbá àlùsúnà òdodo làwọn wọ̀nyí. ọba àlọ́gbà lẹ́sìn mọ́ yín wa. ọba àlọ́gbà lẹ́sìn mọ́ yín wa. ọba àlọ́gbà lẹ́sìn mọ́ yín wa. ọba àlọ́gbà lẹ́sìn mọ́ yín wa jamaa. ìlú Burkina Faso. ìlú Burkina Faso. mo ṣe tẹ ẹsẹ tó jẹ́ sí olórí ọlọ́run parẹ́ sí mi. mo ṣe ẹsẹ tó jẹ́ sí olórí ọlọ́run parẹ́ sí mi. bàbá wa tó wá tẹ̀lé wa wá láti Nàìjíríà. bàbá wa gbà tí wọ́n tẹ̀lé wa láti Nàìjíríà. bàbá wa ṣe é ráàlì. bàbá wa ṣe é ráàlì. Ah, ṣe ti máa ní ẹ̀sìn máa lọ́wọ́ nìkan ní. وسطية التعاون على البر والتقوى báwo ni a ti fẹ́ balance lẹ́yìn pé mùsùlùmí ọmọ mùsùlùmí lọ́wọ́ lórí dáadáa àti lórí ìbẹ̀rù ọlọ́. Báwo la fẹ́ balance lérí pé a mọ̀ ara wa lọ́wọ́ lórí dáadáa àti ìbẹ̀rù ọlọ́. Báwo la fi balance lérí pé àdínkù tira wa tó bá dìde ẹ̀sẹ̀ àbáyá. Ìbádàlá ẹ̀yin mùsùlùmí tẹ̀ gbọ́ mi. Yorùbá máa ń sọ pé owó kan ọ̀gbẹ́rù lórí ọwọ́ ẹ̀yọ kan ọ̀gbẹ́rù lórí Yorùbá ó sọ pé ọmọ èdè pé àgbàgbà láìdáyé rẹ̀ Yorùbá ó ní ọwọ́ ọmọ èdè kò tó pẹpẹ àgbàlagbà níjọ́jọ́ bàbá náà bá kúta bá kiri bi ọwọ́ méje ló fi ní tí ọwọ́ rẹ̀ tí ń já sí bẹ́ẹ̀ nìkan ò lè dá ayé ṣe bọ́ bá lọ́wọ́ tí ní dídí ò lè dá ayé ṣe bọ́ láwọn ẹ̀jọ̀ wọn sí ó ní dírẹ́fà ọlọ́wọ́dọ̀ ọlẹ́ tí ọmọ ọmọ pẹ́lẹ̀ ọlẹ́ tí ọmọ ọmọ ọmọ sọ tí ọmọ ọmọ pàṣẹ jáde lọ́wọ́ ní dírẹ́fà ẹ̀kọ́ ló fi jẹ́ pé mo ti lówó kó rẹ ìwọ ló fi ní ọ̀kan yìí sí bọ́ọ̀ lè ti tòsí tó òrì lẹ́yìn sí bọ́ọ̀ lè òfin lẹ́yìn sí bẹ́ẹ̀ lọ́wọ́ òrì lẹ́yìn sí ọkùnrin òrì lẹ́yìn sí obìnrin òrì lẹ́yìn sí olówó òrì lẹ́yìn sí báyìí òrì lẹ́yìn àwa kò sí láàrin ara wa báwo láti máa wá rárá wa ló wọ́n káàbí dáyé ṣe tọ́lẹ́ni bá dáyé ṣe yóò bá nù náà mọ̀n ṣẹ́dá ṣẹ́dá mi náà ẹni bá lẹ́sìn èmi o èmi ò dá sí ni o èmi ò ní sẹ́sì àwọn èmi bí mùsùlùmí dáadáa ti ń ṣe tí wọ́n ní ìsọ mùsùlùmí jẹ́gẹ́dẹ́ lọ àwọn mùsùlùmí dáadáa bí wọ́n ní sẹ́sì tí wọ́n èmi ẹ̀yọ̀ kò sílẹ̀ ìwé ẹni bí ó sì balẹ̀ lọ náà ìfọ́tà ní ìmọ̀ ẹ̀yìn tẹ́ gbọ́ mi nígbà wà ní fẹ́ sọ̀rọ̀ lọ́rọ̀ Buhari ó ní wọ́n tàrà wà lọ́wọ́ alábìrì والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب فما وتعاونوا على الإثم والتقوى فما هي رأيو هو رأي على البر والتقوى على الإثم والعدوان إيه، aláàlì kíkiri lẹ́yìn pé ẹ̀fẹ́ ṣe lọ́wọ́ wọ́n ní olùwárí ẹ̀fẹ́ dá wà lálẹ́ wọ́n ẹ̀ máa fi wọ́n rẹ̀. Òwe ṣe kí o lè kàn. Ilé ìwé wa tí ọba wa gbà ìyàwó ọlọ́run lè lè ọlọ́wọ́ bí ẹ̀fọ́ wa. Tí ẹ bá lọ wọ́n bára kò báyìí, nígbà ọlọ́run fẹ́ rí ẹ̀wọ̀n mi ní. Ó ní wàlúùmí ní wọ́n náà wàlúùmí náà. Wàlúùmí ní wọ́n náà wàlúùmí. Àwọn olùmìnir lọ́kùnrin, àwọn olùmìnir lọ́kùnrin, afá kan wọn náà ní ọ̀gbọ̀n kápá kan wọn lọ́wọ́, wọ́n jọ máa ń ṣe ìkápá pọ̀ wọn. يأمرون بالمعروف وينهون عن المنكر. Iṣẹ́ wo ni wọ́n jọ fẹ́ ṣe يأمرون بالمعروف? Wọ́n máa ń para wọn láṣẹ dáadáa. وينهون a you tó kà wọ́n sì máa kọ̀ wá ìbàjẹ́ fúnra wọn. wọ́n wọ́n wọ́n lè sọ̀rọ̀ àbájá lórí wọ́n lè sọ̀rọ̀. wọ́n lè wọ́n yóò lè wọ́n lè sọ̀rọ̀ wọ́n tó lè bẹ̀rẹ̀ wọn sẹ́kẹ̀ wọ́n yóò lè wọ́n máa bẹ̀rẹ̀ wọn wọ́n ọ̀rọ̀ àwọn olówó débi pé wọ́n lò máa tẹ̀lé tọ́lọ̀ wá fún wọn. Wọ́n rà fún náà, wọ́n lò máa tẹ̀lé tàbí wá fún wọn. Àwọn àgùnmí tí máa ń bára wọn lò wá wọn sẹ́yìn àkọ́kọ́lá àlọ́ olùkọ́. Iná wọ ọ̀nà àzízùn àbí. Oríṣi ọba mi, àzízùn ọwọ́ ìrọ̀lá ọba mi yìí. Tọ́lá ìmọ̀ ẹ̀ tún lọ wáyà mi, òdìdí ìṣúra tọ́lọ̀ sọ́dún wà láwùsọ̀rọ̀. والعصر أنا أقول لك omi sọlẹ̀. Tí wọ́n ń ṣàkíyèsí ara wọn, tí wọ́n ń pera wọn lákíyèsí, tí wọ́n ń pera wọn bá sọ̀rọ̀ pẹ̀lú ìlú àwọn ènìyàn ìṣòro. Tí ẹ̀ bàbá yàrá túmọ̀ pé àsìkò kan bọ̀ tí mùsùlùmí tí gbogbo ayé ọ̀dà fún ọwà lóhùn. Àwọn táàrí mùsùlùmí ti dídí ọ̀rẹ́ làwọn tí wọ́n bá ń pera wọn ṣàkíyèsí lórí dáadáa. Tí wọ́n sì ń pera wọn ṣàkíyèsí lórí sùúrù ní ń ṣe déédéé wọ́n والتقوى ولا تعالى ọ̀rọ̀ méjì lábẹ́ sọ sí ẹjọ́ ọ̀rọ̀ méjì yìí mọ́fẹ́ sọ yóò nà mí lásìkò díẹ̀ yóò wá jẹ́ kí n sọ pọ́ìntì ọ̀rọ̀ ẹnu pé ìdíje bá ti wọ́n sọ pọ́ìntì ló wà bẹ́ẹ̀ àbí wọn kọ kí ló wà bẹ́ẹ̀ wọ́n ti lọ làbàlá nì fọ́ọ̀mù àbí èwo láti láti nì wọ́n ti lọ làbàlá nì wọ́n bá làbàlá nì wọ́n ti lọ àbọ̀kùnrin jẹ̀ tàbí èyí tá a kà bómi lọ wọ́n ti kiri ta ti tú. Yóò lọ sọ yìí. Ní ìsọ̀kọ́ ìdí twenty níbi pé Mùsùlùmí o, àrànlọ́wọ́ ni. Mùsùlùmí o, àrànlọ́wọ́ ni. Mùsùlùmí o, àrànlọ́wọ́ ni. Mùsùlùmí o, àrànlọ́wọ́ ni. Ìwà àgbàtú ẹ̀ pé Mùsùlùmí tó bá dé ìwà àtẹ̀lẹ́gí. Mùsùlùmí tó bá ṣe yà àtẹ̀lẹ́gí. Èyí tó bá ṣe yà àtẹ̀lẹ́gí tó bá ń fẹ́ mùsùlùmí mùsùlùmí gbogbo bíi kíkí náà láti máa dìjà mùsùlùmí o mùsùlùmí ó sì ń tani ìjọba wà fún ìdíje sí pé kò yẹ kó tó yẹ kí torí ìsìláàmù ìsìláàmù ìsìláàmù kọ̀ wá ráàmù sí lọ́wọ́ ìsìláàmù ìsìláàmù kò ní ká ṣe jàmbá ìsìláàmù ìsìláàmù kò ní àṣà kú ìsìláàmù kò ní àṣẹ bọ́ ìsìláàmù kò ní àṣẹ bíbíà gbogbo táwọn àwọn ìyàwó ti á kiri àkà ibi tá a ti mọ̀ ọ́ lọ́wọ́ á ti kiri ibi tá a ti fara àwọn lọ́wọ́ mélòó mọ́ lára ìgbọ́ twenty péré àkọ́kọ́ ibi tá a ti fara mùsùlùmí lọ́wọ́ lọ́wọ́ èèyàn ń sọ pé mo fẹ́ gẹ̀ẹ́sì ga kí mo ní sọ yìí ẹ mo fẹ́ ṣiṣẹ́ mo fẹ́ rìn sí lọ́wọ́ mo fẹ́ ràn pàwọ́ èèyàn sínú ẹ̀sìn mo mẹ́rọ̀ ní orí whatsapp gbogbo ẹni tí bá kéde ní yìí tá a sì mọ̀ pé tí kéde yìí ẹni tó máa ti ṣe kí ni tí wọ́n máa ti ṣe ó jẹ́ àfẹ́sì títí ọwọ́ mi yé tí súnà níbi yé tí wọ́n ń pariwo pé ẹ máa bọ̀ ẹ jẹ́ àfẹ́sì lọ́wọ́ ẹ máa bọ̀ ẹ jẹ́ àfẹ́sì ẹ máa bọ̀. ṣèlú àgbẹ̀ká ti lé yìí fara rẹ̀ lọ irú eléyìí ààbò ayé àwọn tà ààbò àná aládìní ní wàtẹ́kùwà ààbò lórí ẹ̀ ẹ lọ bá mi wo Al-Qur'an ọlọ́ni ìyàwó àtẹ̀lẹ́bí ní ààbò àná. Ọlọ́run ẹ̀rọ ìròyìn àwọn òṣèré ẹ̀yẹ́ wù ní ìdásùn lọ́wọ́ ojú ọ̀nà eh, gbogbo wọn tó bá jẹ́ mùsùlùmí gbọdọ̀ dá sí àfa àsúnà ní àfa àsúnà ó dìde ó lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe dáwà ó bẹ́ẹ̀ ṣe sẹ́yìn àwọn bẹ́ẹ̀ ṣe bá sí àwọn bẹ́ẹ̀ ṣe bá àwọn bẹ́ẹ̀ ṣe wò tá a sì ní pé ọmọ tí ń ṣe ìtàkùn ọlọ́run yé súnà nàbí yé ọmọ àlójú ọ̀nà àwọn sọ́ọ̀tù sọ́ọ̀lẹ̀ irú rẹ̀ o pè wá àrùn lọ́wọ́. Bí mo láti yàn náà. Àrùn lọ́wọ́. Àkọ́kọ́ orúkọ tó wà lọ́wọ́ ẹlẹ́sẹ̀ ní ọkọ̀. Ìrànlọ́wọ́ wá dúra wọn lọ́dún. Ẹ wo ní òkúta sí ìlú sí lónìí. A ti bẹ̀rẹ̀ àlàbísí mo ti wà ní Burkina Faso. Láti yọ àlàbísí lórí dòní àsìkò díẹ̀ mo ní láti fi sinmi. Ẹnì kan ṣoṣo ló gbé gbogbo ìnáwó tí wọ́n ti sè ọlọ́wọ́ asálẹ̀ sáré ọlọ́wọ́ asálẹ̀ sáré ẹ bá wọlé ìgbà tó ń gbé lọ́wọ́ àwọn yẹn káwọn bá sìkò rẹ̀ wọ́n lọ wọ́n kọ̀ àwọn àkọ́kọ́ sìkò rẹ̀ wọ́n sùn ọ̀rọ̀ ìwé ní ìfọwọ́ wa àwọn àkọ́kọ́ sìkò rẹ̀ wọ́n dáná wa wọ́n gbọ́njẹ wa wọ́n ṣe wa wọ́n sọ àwọn àkọ́kọ́ tó débi làwọn yìí tí wọ́n fa náà tí wọ́n fa síbíkà àwọn kan ní rìkọ́ọ̀dù wa tí wọ́n gbé wọlé àwọn kan ní gbogbo àga àwọn kan ní wọ́n ní olówó iṣẹ́ wò lẹ́nu ni bẹ́ẹ̀ àwọn wọ́n rán sí ọlọ́run gbogbo láàrin ẹni tó pèsè kalẹ̀ ọlọ́run ni wọ́n kà á wà lọ fánà ìrírí ọ̀tẹ̀wà ẹ̀rọ ayé lọ́wọ́ lórí dáadáa àti ìrọ̀ ọlọ́run nílé ẹlẹ́ẹ̀kejì inú mi ti á ti máa ra wa lọ́wọ́ ẹni bá tó lè fún pé mo fẹ́ ṣe eléyìí súnmọ́ dáwà ìsì dáwà inú ọbẹ̀ sọ̀rọ̀ ní súnmọ́ kí ọlọ́run ṣe dáwà ni àmọ́ kì í ṣe dáwà ẹni tó bẹ́ẹ̀ ṣe ẹgbẹ́ tó wí o èyí bẹ́ẹ̀ ṣe kí nígbà tó pè ní àmúlò nínú àrùn wọ̀n náà yí àyẹ̀mọ́gà ìtumọ̀ ẹni bí ó rí bàjẹ́ kan ó fẹ́ kọ̀ ọ́ ó rí dáadáa kan ó fẹ́ bẹ̀yẹ̀ sí i àkọ́bí bàtẹ́ kan ọbẹ̀ sí kí ni ọbẹ̀ kọ́ ààrẹ nìyẹn lọ́wọ́ lórí dára sí ààrẹ sí ìrànlọ́wọ́ lórí kórì bàtẹ́ sí kí ni kórì bọ̀ láwùjọ ẹ̀ lọ́sà kéèsì pé bí ọ̀rọ̀ bàtà náà ń pa ní sọ́lá rẹ̀ àdáwò ni wọn lọ́sẹ̀ nílé yìí kọ́lọ̀ bá pa náà rẹ̀ kí làdáwò gbogbo àwọn ọmọ wa tí ó wà nílé twenty twenty two twenty three twenty four kọ́dọ̀ òun nínú wọn bíi eighteen àwọn ọmọ yẹn wá ní ọmọ tó tó sàmẹ́sà ni wọn ọ̀pọ̀lọpọ̀ wọn àkùrọ̀ àdìrí nílẹ̀ yìí ni wọn àkùrọ̀ àdìrí àwọn ọmọ tó àkùrọ̀ àdìrí yẹn ṣèjáde tí wọ́n lo ọ̀pọ̀lọpọ̀ wọn ibi tí ò ti yẹ ká bá wọn àti ṣe àwọn ọmọ bẹ́ẹ̀ ìwà tẹ́lẹ̀. agbọ́wọ́ ni wáyé ibi tí ò ní tí ò yẹ wọ́n ṣe wọ́n ṣe rí wọ́n ṣe ṣe wà pé ẹni tó ṣàkíyèsí pé táwọn ọmọ yìí ṣe yìí ṣe ṣe é wọ́n náà wá pé sẹ́yìn dàgbà sẹ́yìn náà wọ́n lè gbalẹ̀ wọ́n burúkú àwọn ọmọ yìí ẹ̀yin ọmọ wa dáhà kọ́ ayò ẹgbẹ́ lọ abẹ́sẹ̀ sẹ́yìn dàgbà láti fi gba ìwà àbájẹ́ tó wà ní ọ̀rọ̀ tí wọ́n ń gbé sẹ́yìn lé wọn ní wọ́n ní tọ́jú àwọn olójú bẹ́ẹ̀ ni pé gbogbo àwọn tó wá nígbà náà wọ́n bẹ̀rẹ̀ lásán yọ ọjọ́ wa. irú àbá wa ti wọ́n gbé tó kalẹ̀ iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe òun wọ́n ń pè ní àdámúrú kí ló máa ló fi wà lẹ́yìn. wọ́n fẹ́ pàṣẹ sẹ́yìn wọ́n sì fẹ́ kọ́ ìwé tó bá ní sẹ́lẹ̀ lọ́wọ́ á lọ sẹ́lẹ̀ pé ìyá kò sí ká gbogbo yẹn. àbí ìyàtọ̀ síra ìbẹ́nu wọn ti ń ṣe sí náà ìbẹ́nu wọn ti pa pàdà ìbẹ́nu wọn ti pa kó ó sì yára kúrò láti rí báwọn ilé yọba dàgbà lọ́la wàhálà ni wọ́n ti sẹ́sì lọ́rùn wàhálà ni wọ́n ti sẹ́sì lọ́rùn ẹ̀jẹ̀ àwọn àti wíṣọ̀ sọ̀rọ̀ káàpá wọn láti ṣe ká sì pọ̀ ìwà ẹni tí máa ń pàṣẹ ṣe rere tí ń pọ̀ ìbàjẹ́ àpò òrò lọ́wọ́ lọ́wọ́ ẹ̀dá kùn gbogbo èyí tẹ́ bí àwọn ọmọ ẹgbà méjèèjì ẹran àwọn àbá àwọn ẹni tí wọ́n ti lọ́wọ́ torí wọ́n fẹ́ gbaṣẹ́ púpọ̀ lọ́wọ́ wọ́n fẹ́ gbèsè ilé wọn ní ìbẹ̀wò láti pẹ́ ní tọ́pẹ́ ṣiṣẹ́ lọ́wọ́ nọ́mbà fún mi ni ẹlọ́wọ́ náà kọ́ránì alùpùpù sọ pé wà ní ìjẹ̀kùn bí pọ̀ ولتكن منكم أمة يدعون إلى الخير àwọn ọ̀dọ́ wọ́n lè ní yẹ̀yẹ̀ wọ́n lè rẹ̀ fẹ́ wọ́n máa ń èèyàn lọ bí dáadáa. Yẹ̀fún nígbà wọ́n máa bá yẹn láṣẹ pé èyí ọmọ yìí bẹ̀ sí Wọ́n sì máa ọ̀bàjẹ́ yóò fi ọ̀dẹ́ بالخير يأمرون بالمعروف وينهون عن المنكر odidi ọ̀rọ̀ ní nínú àkídà odidi ọ̀rọ̀ nínú mọ́gbé èèyàn ọ̀gbọ́dọ̀ ló fẹ́ ṣe ìkárùn mọ́gbà tí ó kó wá bí mọ́kàrù tó jù lọ ìtumọ̀ ẹni pé wọ́n fẹ́ kọ ìbàjẹ́ ìbàjẹ́ tó wọ́n lọ fẹ́ kọ yìí ó tún lè bí ìbàjẹ́ tí ó ti rí tí ó jù lọ lọ́kùnrin kò ní sí kí ní ká wọ́n sàrẹ́ jù kára wọn àwọn ọmọ ìjẹ́ bá ti kó wọn ẹ máa nà wọlé gbára ní títú etí tù jẹ́ kí ló dé àwọn arákùnrin àjọ òṣèlú arákùnrin àjọ ẹgbẹ́ ayé ti èyí ti èyí tó èyí tó wọ́n wáyé bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ìdílé wọn bí ìjọba bá gbọ́ pẹ̀lú náà yàn nínú ìfẹ́ ìṣòro tẹ ẹ̀gbọ́dọ̀ náà ó ti ó ní ó ní ìwọ̀n ó ní ibi tó ó dé ẹ̀gbọ́dọ̀ sí ní tẹ ẹ̀gbọ́dọ̀ náà tí a bá lọ wọn ni wọ́n fi ikú ìjọba àti fún ẹ̀yìn àtàkìlẹ̀ ayé àtọwọ́tẹ́lú ìjọba lè ní. ọkùnrin dẹ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n. ẹ wo mọ́sálásí ńlá kan níbi ìgbókèrú bẹ̀rẹ̀ lánàá àbí ìjẹta wọn kúrò bẹ̀rẹ̀. nígbà táwọn arúgbó náà kárí ìdè bẹ̀ tí wọ́n yìnbọn mọ́ra wọn tí wọ́n bára wọn yá àbí wọ́n kíra wọn sọ̀rọ̀ àwọn arúgbó náà lè kéde síra wọn wọ́n yìnbọn mọ́ra wọn wọ́n bára wọn yá ọdún márùn-ún níjọba ní ibi bẹ́ẹ̀ àwọn tí wọ́n bára wọn wọ́n fẹ́ wọn ti tó fi jáde tó bá fẹ́ mú ìwẹ̀ jẹ́ tó jẹ́ lẹ́kọ̀ọ́ tó jẹ́ lọ́dà yìí tó jẹ́ lẹ́mọ̀ yìí tí ìṣẹ̀lẹ̀ àfẹ́ká ti pẹ̀lú ẹ̀ káàrin ní. wọ́n lọ yóò sọ wọn lọ́wọ́ àwọn yẹn sọ inna Allaha al-qawiyyul aziz káfá. àlẹ́lí ní ẹ̀rí gbàgbàdé àwọn ọ̀gbìn náà wọ́n lọ́wọ́ gbẹgbẹ́ tàwọn ọ̀gbìn àwọn ẹ̀rí ilẹ̀ àfẹ́wọ̀n sọ̀láta wọ́n mọ̀ nínú wọ́n á lò sàkátà wọ́n mọ̀ yọ sàká wọ́n á lò bí màálù wọ́n mọ̀ àṣẹṣẹ́ pàṣẹ yìí sọ pé mo mọ mọ tọ́bí yìí tọ́rọ́ làwọn ibi tí mo fẹ́ tàbí síbẹ̀ wọ́n làwọn ibi tí ń lọ bẹ̀ wọ́n làwọn ibi tí mo fẹ́ sọ̀rọ̀ níbẹ̀ ṣé ní tá a bá ti rẹ́ nìkan láwùjọ ẹgbọ́n mi tí n bá kọ ìbàjẹ́ ìsì júwe sẹ́ni fún wa ọ̀rọ̀ ìyẹn wọn ni ká dúró bẹ̀ àbá olùkọ́ fún mi náírà ayé ẹ̀sìn jẹ́ seventy nine kíákíá lọ́wọ́ àìmáyíra ayé ẹ̀sìn jẹ́ seventy nine lọ́wọ́ àbá ṣé ní tí a máa ń dá pé tí bàjẹ́ bá lọ láwùjọ irú àwọn ọmọ náà fi ṣàpèjúwe àti irú àwọn onílé láwùjọ sọ lápèjúwe inú sẹ́láwọ̀ yẹn sílẹ̀ yìí ó kú jẹ́ tí mo fẹ́ kàn lálẹ́ ìjẹba àti lálẹ́ àná òun ni kí wọ́n gbọ́ àwọn ilẹ̀ wá ṣe aṣẹ́wó nínú ìlú náà àwọn kan bẹ́ẹ̀ nínú àwọn àtúnjẹ Yorùbá wáyé kódà èyí ti jẹ́ mùsùlùmí ọ̀gá ni omi lè ṣe mùsùlùmí yíwọ̀n lè lè wàhálà ni lórí abẹ́yìn yorùbá mùsùlùmí náà wà láàrin wọn tẹ́ ẹ bá kó àwọn ọmọ ní nàìjíríà tẹ́ ẹ wọ́n bẹ́ẹ̀ lóye sọ́kọ̀ rẹ̀ wọ́n máa ń ta jẹ́ lóúnjẹ wọ́n máa ń ṣe bọ́ọ̀kẹ́tì tẹ́ bá wọn kó wọn nílẹ̀ ẹ láwọn ìyẹ́ ilé kúkẹ́ kó wọn. táwọn ìyá wọn náà ti wá láti yàrá kalẹ̀ tí wọ́n wọ́n fọwọ́ wọn lọ́wọ́ sílẹ̀ tí wọ́n máa fi mọ́sọ̀ wọn dẹ̀bi wọ́n wà ní ọ̀sán pẹ̀lú tó bá wọn pa iṣẹ́ ti àwọn ọ̀gá àti tó wọ́n yóò wọ́n bẹ̀rẹ̀ ṣe ti náà fún ṣíṣe ẹ̀rọ. wọ́n wá lọ́dọ̀ bàbá wa ọba Yorùbá wọ́n wá gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ síwájú. bàbá ẹ̀yin lọ́ba kílẹ̀ bàbá ti sí. bàbá wọn ń sọ àwọn ọ̀rọ̀ tí ìdí máa sọ mí bẹ́ẹ̀ ni wọ́n ń bà wọn àná láàrin àwọn tájọ́ ṣe rí ètò nílẹ̀ bá ṣiṣẹ́ lórí ẹ̀ gbogbo èyí tẹ̀lé yorùbá tẹ̀ wá bílẹ̀ nù bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ lórí ètò pépò oníwé ni yóò ti tán láàrin wọn yorùbá bí ọba fún tí ó fi yé lè lò bí ọba ní gbogbo ilé lè lò ìyá táwọn ní àti ìwọ́n ṣe láàrin ìjẹ bá dákẹ́ tẹ́ ẹ̀kọ́ fún wọn tẹ́ ẹ̀kọ́ ọ̀nà tẹ́ ìgbà tí wọ́n fi jáwọ́ níbi àwọn ọmọ àwọn ọmọ nìyẹn máa ra yín lọ tẹ́ẹ̀tì máa ra yín lọ sí ẹ̀yìn bí ti jẹ́ yorùbá yìí tẹ́ ẹ wà lájò tẹ́ ẹ jẹ́ àkóso náà wà lájò àbá tẹ́ ẹ wà nínú Burkina Faso ara àràlọ́wọ́ tẹ́ ẹ máa ṣe fúnra yín ni pé ọ̀dọ́ àjá ti lè sì lè mùsùlùmí tó bá ní bùkátà láàrin jù bóun lè ti máa bá bí ara rẹ̀ mùsùlùmí ara yín alùsùnà wọ́n jẹ́ máa ní wọ́n wá níṣòro ìṣòro tí ẹni bí kò ní bí. èyí ah, náà dára yíyọ bọ́lá sàyìn rẹ̀ kò níbi tí ó ń lò aláàjì mọ́sọ̀ dá bọ́sọ̀ dá wà ní èdè ẹjọ́ ẹjọ́ máa bí bẹ́ẹ̀ yóò sì bí bọ́sọ̀ dá yẹ bùkátà rẹ̀ níyà tó níyà bẹ́ẹ̀ tí mo ṣe dára yín ara pẹ́ẹ́n ara yín lọ́kọ́ nù ní láàrin ara yín ara ẹlẹ́wà ẹ̀rọ yín ni anẹ́lùwà mọ́hàmà. sọlọ́wọ́ àdéhùsẹ́lẹ̀. ẹ̀wọ̀ iṣẹ́ kára ìlọ́wọ́ ni kọjá kò wá. kọjá gbà mí bí máa sọ ọ̀tá lọ̀ rí bí máa sọ ọ̀tá lọ̀ rí. ẹ̀wọ̀ bẹ́ẹ̀ bá ara yín lọ láàrin ìṣòro sí mùsùlùmí tẹ̀lé yorùbá ẹ tó wá mùsùlùmí ní tí èsì yorùbá ẹ tó lọ tí wọ́n máa sọ fáwọn mùsùlùmí ẹ̀dá ẹkú wá mùsùlùmí ni ẹkú wá bèbè yìí tí èsì mùsùlùmí ẹkú àlọ tí wọn bá rògbò pé àwọn mùsùlùmí ló yé wọn mọ dáa àwọn ọmọ yàrá ìjẹun bẹ ní ayé náà ọlọpàá sanwó lẹsẹ ẹ bá sàmì yẹn mọ ọlọpàá sanwó lẹsẹ wọn sì dáadáa kan fún bíbí inú mi ló wọ ilé ìlú ibi tí ń ọfíìsì mi lẹ́yìn ọ́fíìsì mi báyìí yíwò lọ́pọ̀ létí àtòun àti ìyàwó rẹ̀ yíwò fara gbogbo ìgbà mo wá jáde lórí ọbẹ̀ wọ́n ìyẹn mo sẹ́wọ̀n ní wọ́n wọ́n sí yíwò náà ń bọ̀ láti iṣẹ́ ọwọ́ rẹ̀ lọ́wọ́ ní aláìyá wọn kò sí ìlú nígbà wọn lọ́wọ́ sá wọ́n bá ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìdáhùn òun mọ̀ pé international mark ló international mark òun mọ̀ pé náà ní kó lè wáyé òun wá ní problem ní Ireland òun mọ̀ pé mo ti wà sí ìlú àgbáyé yìí màá ní èmi Ireland ó lè ní ìṣòro ó lè ní ìṣòro rẹ ó lọ́mọ ọmọ ọ̀gá ọmọ ọmọ ọ̀gá ìgbà wẹ̀ ilé tí ń gbé wọn ti gbé jáde kọ́nà lálẹ́ yìí kò ní bí tí ó sì mo ní yóò sì sùn lálẹ́ ó náà yóò mọ̀ sùn lọ mo bá pè àbáṣà yìí ọlọ́ba sàpá lẹ́sẹ̀ dẹ́gbẹ́ lọ́dún sọ àwọn àlewà àbáṣà yìí ló ti dànù tọ̀ ara mi tóbi ló ti di ara mi tóbi ló ti di yìí kò ní kẹsẹ̀ kùsù òdúgbò yorùbá ọmọ rẹ̀ nílé tó gbé oníṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ wa bù mí sínú mo ní náà ni mo ní ẹbí bàbá yìí kò sí gbé bọ́ọ̀sì dára wọn ó ní pè é padà wà láyé pátá nígbà wọn fi tèmi padà wọn ti fọmọ nílé tí ọmọ mi. Islam ló bàtísà máa wá kó wá sákèsì pé ká tọ́jú àwọn èdè lábíyá lákàrà wọn ọmọ ìyá rẹ kò sùn kí ẹ lọ́wọ́ jùlọ ibẹ̀ ní lọ́wọ́ lé ibẹ̀ ní tòun nílé ibẹ̀ ní ti jẹ mẹ́ta lójúmọ́ ìwà bẹ́ẹ̀ ní mùsùlùmí rẹ̀ débi nípa sẹ́wọ̀n mẹ́ta àwọn ọ̀rọ̀ ní àlàyé wọ̀lẹ́wà kí ẹ ra yín lọ́wọ́ ní dáadáa sí ìdọ́rọ́ ẹ ẹ̀ pé tì náà yín pé ẹnìkan ọ̀gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ọmọ Yorùbá láàrin kó wà nínú òmìnira àbí kí ẹ bá wá bí ó ti wọ́ nínú adébọ̀mọ́. ó ní wọ́n bọ̀rọ̀ yìí amòfin ní kó bàtà ẹbí bá wá solution sí problem owó òmìnira fáwọn àjàlùkọ́ àyè òkú bàtà ní problem ìyá kó bá dé ọ̀rọ̀ ọ̀pá wọn náà wá solution tọ́ba ní yọ ẹ̀dàkùn jẹ̀mọ́ nínú tààwọ̀ ní alẹ́lẹ́dẹ́ ní wọ̀ tẹ́kọ̀wá òun ni pé tọ́ba ní bùkátà láàrin ara yín kẹ́ ẹ bí yá bùkátà rẹ̀ ó ní mélòó tí mo kà bá ẹlẹ́ẹ̀kẹ́rẹ́ ẹ wo bẹ́ẹ̀ wálẹ̀ tẹ́jọ́ lọ gbà tẹ́jọ́ kùsùn ẹ̀ tó dé àrùn fún àwọn ìjàmbá àwọn kan nínú ẹ̀kẹ́ ní mọ́fẹ́sọ̀ yìí tọ́lọ́ wọn ó gbé wọn lọ́wọ́ sókè tí wọ́n máa bá nípa sí kódà tí wọ́n lè nínú ìjọba kódà tí ọgbọ́n ọ̀pọ̀ mi tó ti jẹ́ ìdúró nínú tààrọ̀ alábìnrin wà tẹ́tí wá ní kí ẹ máa ṣe ṣàfá àfọwọ́ tó kù kí ni túmọ̀ rẹ̀ ẹjọ́ àwọn ẹni wá sẹ́ ìwúrí rẹ̀ ní ẹ bá wọn sẹ́ ìwọ́n wọn sẹ́ àwọn ọgbà àwọn tó lè fún ní wọn lọ́gbà wọ́n sílẹ̀ ṣàbá àlàndéwé nínú obìnrin máa ọ̀n bá tọrọ ọ̀gán pẹ̀lú gbajúmọ̀ rẹ̀ ní wọ́n bẹ́ẹ̀ ní ọmọ mùsùlùmí lọ́yẹ̀ ọ̀rọ̀ wà láàmú gbọ́ọ̀gbà tó ọba yọ kú sí station wọ́n fún lẹ̀ lórí ọ̀rọ̀ yìí sílẹ̀ tọ́wọ́ ní ọjọ́ ìjà mùsùlùmí ni yóò bá mùsùlùmí ni wọ́n lọ́ọ́ lè tọrọ ṣàbá àwọn ọgbọ́dọ̀ ó tọrọ sípè fún ni ẹ máa ń lé ọ̀rọ̀ àtàwọn ní ọ̀rọ̀ ìbírí wọ̀tẹ́kùwá ni anáwó Muhammad wọ́n ní ìṣí fa òkú jọ̀rọ̀ ẹ máa tọrọ sípè fáwọn èèyàn ọlọ́wọ́ fún yín lẹ́sàn wọ́n yẹ́ kìdí lọ́rùn àtàrí sáà ní nàbí yìí máa ṣá inú kàáwà ló fẹ́ ṣe òun ní kẹ́ máa tọrọ ṣàbá àfọ ayé kọ́dà kì í ṣe tìjọba nìkan nísìnyí lè wá bọ̀ ọkọ̀ nínú bàtà èyí tá a sọ lẹ́ẹ̀kan ní kò bí yá. àwọn ìgbà sọ nísìnyí ọwọ́ apá ọkọ̀ nínú bàtà àpò lè bí yẹ. àmọ́ ọdọ́ olójú pé tí n bá dọ̀tọ̀ lágbájá ipa rẹ̀ kábò á bàjẹ́ láti bí yá. ìwọ́ wàá dìde ọ̀rọ̀ rẹ̀ lágbájá pọ̀ ọmọ ìyá mi lọ́wọ́ bá mi o. ó ní ìrànlọ́wọ́ yìí ọ mo sì mọ̀ pé ti gbàdúrà yín pẹ̀lú bọ́lọ̀ ti ṣe yín ipa ní ọ̀kà láti san owó ìrànlọ́wọ́ ní kò dé lọ́bẹ̀ nìyẹn kó o sì bá gbówó lé kó o sì wò wọ́n ti ilẹ̀ Yorùbá o àwọn negotiation yóò sọ wípé ní ọgbà kó wà láti èrò lónìí tọ́gbà náà wà fífi yóò ní tó wọ́n lè dáàbò ìdílé mọ́lẹ́ fífi o torí tọ́gbà fífi o lára rẹ̀ èyí táwọn ń pè ọ̀nà ọbẹ̀ òun ni kó bá ẹgbẹ́ wọn fi fi owó fẹ́ yí gbogbo lọ́wọ́ oṣù sàmà kódà olè tó máa gbowó pé ká lọ ẹ bá sì lọ́kọ̀ aláàjì èyí ni wọ́n wá bá kódà ní owó wá sí ọmọ ìyá mi mẹ́sì yìí gbogbo wa á ń tún náà dáadáa ní wọ́n fẹ́ gbalẹ̀ wọn ní kọ́dọ̀ yìí òun náà kúrò ní òde ní ilé wa àmọ́ ìgbà tí kìnìún lọ́dọ̀ yìí wọn ní kó ká lọ ẹ bá bí ìyàwó ká láyé tí wọn ní ẹ̀fọ́ ọ̀hún àwọn orí ní kàdá àti ìgbé wọ́n ní ó ní bẹ́ẹ̀ sí ọkà jẹ́ náà ìpín máa wọ̀ náà ó ní bẹ́ẹ̀ sí ọkà. ẹlẹ́ka wọn nínú dáadáa nínú bí gbogbo yìí bẹ́ẹ̀ máa ra yín lọ́wọ́ sí pé bẹ́ẹ̀ bá yẹn tó fẹ́ sàbòsí ẹni bá fẹ́ sàbòsí ẹ má yẹ sílé mọ́lẹ̀ èèyàn bọ̀ ní wọ́n sọ fún ọ pé à ọmọkùnrin ti ń bọ́lá gbọ́kùn jẹta níbẹ̀ ní ìgbàgbọ́ jẹ à ipò rẹ̀ yíká pípa ìlú sọ gbàgbé ó ní ipò rẹ̀ nínú pé ṣùgbọ́n ìyẹn lé ní kó ló ti kẹ́kọ̀ọ́ ẹgbẹ́ lóbi sọ́ta lórí ṣe ìdílé fà fifty million silver owó ẹsẹ tó lè bá wọn lé wọn lè ní àti ẹlẹ wọn sí ẹgbẹ náà wọn ló kú lára yìí ẹni bá bàjẹ́ ní àgbà. èyí ló lọ́wọ́ bọ̀ yẹn kí ló fẹ́ sẹ́yìn tó kú àkòsí ẹgbẹ́ kan ọmọ ẹkún tí kúbẹ́ àfihàn ọwọ́ òbí sàkóso owó wọn àgbà pàṣẹ fáwọn ọ̀lẹ́bí o èmi ẹ̀rẹ́ ká wọ̀ ọ̀sán kò sí èmi ẹ̀rẹ́ kọ́. tó o ní tó o ṣe fún o nígbà wọn tó o jọ jẹ owó òkú yẹn ọ̀ràn lọ́wọ́ ni ọlọ́ọ̀dà àwọ̀ ẹ̀mọ́ àlọ́dé ní ọ̀tẹ̀kọ̀ ẹ̀rọ ayé lọ́wọ́ lẹ́yìn iṣẹ́ rẹ̀ ẹ̀sìn ìwọ lọ́wọ́ ọ̀rọ̀ àlọ́wọ́ fún wa tí ó fi dáwọ́ olówó padà fún. báwo ló wá lọ́wọ́ ẹ̀fọn ṣe abẹ́ òní gbà wọ́n bẹ́ẹ̀ ni tọ́fẹ́ sàbòsí fáwọn èèyàn ọgbà lọ́wọ́ mú ní jọ sàbòsí ìgbà lọ́wọ́ mú tó jọ sàbòsí yẹn ọ̀ràn lọ́wọ́ lórí ìṣẹ̀rẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ló ti kọ́ka jọba ẹ̀ẹ́dẹ̀gbà nínú táàkì níta àwọn ọmọ aláàbí wọ tẹ́kọ̀ọ́ òun ni àìsíláwò dá ti bẹ̀ yìí bí ìyẹn méjì bá jà kẹ́ pàdé kí mọ́níkẹ́sì jàmáà bẹ́ẹ̀ ni ìwà àlùfáà méjì ń jà kọ́dà nílẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí láwọn àyẹ̀wò Yorùbá ìjà ń lọ lọ́wọ́lọ́wọ́ náà pẹ̀lú ọmọ parí ẹ̀ ọlọ́mọ wa parí ẹ̀ gbogbo àwọn àfáwà tó ti wá náà sáré ní wọ́n ti pè ìlú ẹ̀ parí ẹ̀ ìparí ọlọ́mọ wa parí ẹ̀ àwọn náà sáré ká dá sí ẹ̀yìn dá sí ọlọ́mọ wa parí ẹ̀ ṣé ẹni ṣe ká parí ìjọba nínú wákà àwọn àwọn àlàyérí wàtẹ́wọ́ àwọn àbáláta àwọn ọlọ́dà yìí rí ẹ̀ mo ti sọ àwọn ọ̀rọ̀ kọjá lẹ́nu ló ti gbọ́ ló ti ní àwọn ìwé ìparí ìjà rẹ̀ ìran Yorùbá kò ní parí ìjà rẹ̀ kí ni orí wọn dábàá ìjà náà ní parí ìjà kó wọn ní parí ìjà dábàá ìjà bá fẹ́ parí ìjà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bàbá wọn ní ìjà tí wọn wá lọ́wọ́ tó wà parí ìjà tó wá tó yóò wá nínú ẹ̀yìn lórí mẹ́ta kò sí bàbá sọ̀rọ̀ ọjà yìí nínú ìlú gbàdé. àbálàbàdà tó bá kó sùn kúrò ṣé bàbá kó ní sùn ẹ̀mí ẹ̀dí ní òkò sí ẹ̀mí ẹ̀dí ní òkò sí ìgbé àkọ́rọ̀ ọ̀sùn àwọn kan bẹ fún òní làkàyè táwọn ọmọ ní káà ọ̀sọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ máa wo ojú ọ̀wà parí sí ọ̀rẹ́ pọ̀ ọ̀rọ̀ tí pọ̀ lójú ní ọlọ́dúnṣe inú ọlọ́dúnṣe ọ̀gá gbogbo ní wọ́n bí lọ gbogbo ìdí ní bọ́sẹ̀ yí ẹni yá mi. ṣé mo gbé gbogbo àwọn tí wọ́n ń lọ ẹgbẹ́ ìjọba yòókù ṣé mo gbé ní tó bá ṣe àbòsí nínú àwọn ẹgbẹ́ ìjọba inú tí ó máa dùn tó ó fi kú yé ẹni wọn kò sí nínú tí ó ṣe torí kò rí ẹ̀kọ́ rẹ̀ bí ẹ wá tún ká èyí tí ń sábà tí mo ọ̀rọ̀ ní tẹ́lẹ̀ mi rẹ̀ àwọn èèyàn máa lọ sọ lẹ́yìn ìgbà tó tó àwọn ọmọ ìjọba tó sọ wọn ní pẹ̀lú lábẹ́jọ́ sì sí ọgbẹ́ lẹ́bi wọn tí ẹ kún nínú sọ wọn nípa ní ìyàgbẹ́ bí ó ti wọn. ìyàgbẹ́ nínú nípa nígbà ìparí ìjà tẹ́lá tí òní sọ́kọ̀ pọ̀ mọ́ ẹ̀là kò ní ṣe kí kò ní jọ ìgbà pọ̀ mọ́ ìwọ ló tọ́ yóò jẹ ìwọ náà sọ jẹ ló sọ jẹ tí wọn tún ní bá sọ ló sọ lórí ọ̀rọ̀ tó kà bẹ́ẹ̀ tí ní ìwọ yẹ ẹgbẹ́ kò yọ ẹwà abẹ́lẹ̀ yóò wà abẹ́lẹ̀ alọ́ ara ló ṣe kí ẹ ẹ ẹ ẹ̀dá mi ọwọ́ fún onímọ̀ rẹ̀ bàjẹ́ kí ni kò tó tẹ̀lé onímọ̀ rẹ̀ gbogbo ẹ̀ èmi ti kó sí ẹbí àwọn kí ló sì. bí yóò parí ìyá èèyàn rojọ́ á dẹ̀bi fẹ́ẹ́ bi á dáre fún á wà bẹ ètò aláìlẹ̀ kú òróró bóyá yóò bẹ̀yìn yóò bọ̀ ọ̀bí yóò fọwọ́ bẹ̀yìn kọ́ ọ̀rọ̀ ìjọba yóò lè mọ̀.

gbogbo tí ò jọra wọn káàsì ara wọn kó ń kí sídísídí nínú kàáwà lọ́wọ́ ìdílé wàlá kàáwà lọ́wọ́ ìdílé àwọn ọ̀pọ̀lọpọ̀ ti dára jẹ́ àpò wọn bá wọn kí lè yí jẹ kí lè yí jẹ ẹ̀yin tí yí tẹ̀sán di ẹ̀yin ẹ̀ padà sí ibi táwọn orí dúró ẹ̀yin ẹ̀ ṣé kíkó mi yẹ wà ẹ̀ padà sí pẹ̀lú ẹ̀yin àwọn tí ò yẹra wọn yẹn á sùn mọ́ á wà á bọ́ sọ kú lójú ọ̀rọ̀ á jẹ kó lórí òdodo kó kù lórí wà á ti parí ìyẹn lọ anáyẹwò àwọn ọmọ àwọn ọmọ wa ti sọ ní lágbára bí ìdẹ̀bí ní ìlú àwọn. Àwọn péjọ fúnfún àtọ̀rọ̀ kò sórí tẹ̀ àbẹ̀rẹ̀ tí bá ń pàṣẹ pé ẹ̀sìn sàrà àwọn ìsìláyé àbẹ̀rẹ̀ tí ó rò rẹ̀ tí ní ìṣàkóso láàrin àwọn òye ẹni tí ìrìnàjò ọ̀gá àwọn ìlà. ní mélòó tí wọ́n kàdé náà? Ó ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì tọ ọjọ́ nǹkan àti pápọ̀ láti rẹ̀ wọ́n ló ṣe ṣe ẹni ọkọ àti ìyàwó tààwà lóla ara yìí alàlejò rí ọ̀tẹ̀wà lérí dáadáa àti ẹ̀rọ ṣe ọkọ àti ìyàwó wọ́n fọwọ́ wẹ̀wọ́ lérí dáadáa ni kí wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n fọwọ́ lérí dáadáa ìwọ́n fọ́ ọ̀rọ̀ wo ló yẹ ẹ̀rọ kalẹ̀ sínú ilé ọwọ́ ní sáà èmi lọ́kọ́ kíyàwó rẹ̀ máa ṣe gbogbo wàhálà lórí lọ́wọ́ ní bọ́ bá dáná tó ké sí ní o tí wọ́n náà ráyè kò sí tó kú tó bá kó yàrá bàbá náà pọ̀ wá òwe pọ̀. Kò sí tó burú tó bá burú làbàtà tó bá ti rí. Kò sí tó burú níbi tí àwọn ọ̀dọ́ tó lè làbàtà ká ná ọba àlewédú. Kò sí tó burú níbi tí àwọn ọ̀dọ́ kan tọ́kọ náà tó wọn bá bọ̀ wọn nínú ọmọ rẹ̀. Kò sí tó burú tí àwọn ọ̀pẹ wọn nì. Kọ́dà kò sí tó burú kí ni wọ́n bá yàwó rẹ̀ kó sọ. ìyàwó ti bá ń ṣe ní àwọn bá wọn ṣe. ní àwọn ìyàwó ẹ̀ bá ń ṣe iṣẹ́ náà ní bá wọn ṣe. ìtumọ̀ ní pé tí wọ́n bá ń pọ̀ nǹkan yín ń bá wọn pọ̀. wọ́n bá ń pọ̀ nǹkan yín bá wọn pọ̀. tí wọ́n bá ń ṣe kankan ní wọ́n ń jọ ń ṣe. wọ́n bá ń dáná yín bá ẹ wò ẹ lọ méjì tí yìí o ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ méjì tí ẹ yìí ṣe tíbí pọ̀ wọn bí a bá fún yín ìwé ìwé yìí túmọ̀ pé wọ́n sọ yín pé wọ́n kò kí n kà sọ ẹ yìí sọ wọn kò kí n kà sọ torí tá a bá pè kan àárín ọmọ òdùdó tó ń bọ̀ kí n kà sọ bàbá sọ̀rọ̀ ọmọ Yorùbá ilé Ifẹ̀ láyé olúgbọ́n láyé àrẹ̀sà láyé alájàsẹ́ láyé olúkò yìí kò sí láyé owó ọ̀gbìn àpapọ̀ kò sí sí láyé ọ̀gbìn àdúgbò ìtumọ̀ ẹni pé kò sí wẹlé ìgbà lọ́wọ́ lẹ̀ kí lẹ̀ ń gbé àlejò lẹ́yìn ìgbà tẹ́jẹ́ lè tán ẹ wà lábẹ́ ìjọba tí tó ní. ṣé ẹni méjèèjì wo lábẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan lè tó pé ẹgbẹ́ mùsùlùmí tẹ wà lábẹ́ ìjọba ẹ̀yọ̀ kan kú. ẹlẹ́ẹ̀kejì wá fún pé mùsùlùmí ẹ wà lábẹ́ ìjọba ìjọba olùkọ́bí yìí ìlú yẹ kó pọ̀ bíi yẹ ìwádìí yìí méjèèjì lọ́wọ́ lọ́wọ́ yẹn ọ̀sọ̀ yìí ni kẹ́ ẹ̀ parabalẹ̀ pé kẹ́ẹ̀sì gbàdúrà fọwọ́ wẹwọ́ níbi tọ́lọ́wọ́ kakò ẹ gbọ́dọ̀ gbàdúrà fọwọ́ wẹwọ́ níbi tọ́lọ́wọ́ sẹ́kì tí ó dábò ẹ dábò tààwà ní ìrìnàjọba àti ìlọ́wọ́ àlàyé ní ìwà tẹ́kọ́wá níjọ wọn máa pàṣẹ dáadáa ẹ lọ́wọ́ wọn lè pọ́n wọ́ ẹ má jọ ọjọ́ tó jọ bó sòfin èyí lẹ́gbẹ̀ẹ́ lóbi ìjọba ìjọba ìjọba àti ìjọba yìí ẹ̀sẹ̀ ọlọ́run ó lè tó ba Yorùbá lójú jẹ́ ẹ ba Nàìjíríà ló wọlé tààwà mọ́lẹ̀ títí wà jẹ́ wá gbogbo òfin táwọn olórí ìlú yìí bá ṣe ní ilé ọ̀gá gbogbo ọ̀gá tẹ̀lé ẹ farabalẹ̀ wọ́n yóò ìfarabalẹ̀ ní jásí pé ẹ kún wọn lọ́wọ́ lórí dáadáa mùsùlùmí tí ọ̀pá kórè lọ́wọ́ lórí dáadáa yóò kí àwọn ìwọ̀ ọ̀rọ̀ mi gbèrò ìjọba jẹ́rẹ̀ ẹ̀wà ẹ dákun ẹ má sí nínú àwọn tí ọmọ dá wà láàyè sẹ́yìn wọ́n lọ fi dá wọn káwọ̀ yìí a lọ dá wọn dá wọn kú kìtì náà kọ́dà wọ́n bá dà bá wọ́n àti kìtì náà sí wọ́n àti jáde àdìgbà kọ́kọ́ ní ó sì àdàrú ní wọn sí tọ́wọ́ wà ní ẹ̀yà àdàrú ní tọ́wọ́ wà ní sẹ́ àdìgbà yìí mùsùlùmí èsì lóye mùsùlùmí èsì lóye ìdílé mùsùlùmí ló sí tàbí ìlú kúrò káàmù ara wa lọ́wọ́ gbọ́dọ̀ owó ti gbọ́dọ̀ bẹ́ẹ̀ ara wa. wọ́n jẹ́ mi ìgbẹ́gbẹ́ bá a ti sọ̀rọ̀ lọ́fẹ́ wọ́n jẹ́ àmì òmùmẹ̀ bí wọ́n ti jẹ́ ọ̀gá bí iṣẹ́ ọ̀gá wa ti kó yìí sí kí obìnrin ti kú tó náà sọ́jà sí gbogbo àwọn mùsùlùmí yorùbá náà wọ́n lè yàn wọ́n ní. àwọn ọ̀gá mẹ́jọ máa fọ bàyà wọ́n ti tọ́ bá pè é lọ mi ò wá wọ́n lé sùmọ́ lọ mùsùlùmí yìí ṣe wẹ̀ àwọn ọmọ wa lè wọ́n tẹ̀ wá èyí ọmọ sọ́nà òyìn pé ẹja lọ bọ́ ọ̀rọ̀ ẹja lọ bọ́ wá sí ọ̀rọ̀ náà wọ́n fẹ́ wá sọ àwọn tí ń sọ̀rọ̀ náà sì mọ́ màá yá wa lọ síbẹ̀ àbùsùn nìyọ síbi dáadáa wọ́n fẹ́ wá sọ àmọ́ bí àyíká àdàmú àbàyẹn àṣìbáyé àṣàwọn kò sínú wọ́tà àwọn àlàyé rí àsìkò àkùsí bẹ̀rẹ̀. ẹ jẹ́ àpò ẹ jẹ́ àsọ̀kan lẹ́yìn dáadáa ẹ jẹ́ àsọ̀kan lórí ìtàkù wọ̀súnná bìfọ́ àbísẹ́lẹ̀ ìkúmọ̀ ẹ jẹ́ àsọ̀kan lórí ẹ ẹ jẹ́ àgbẹ̀sìnká ẹ méjì abára wa jà ẹ méjì àsọ̀kan ara wa ẹ méjì àbísí ara wa ẹ méjì adáwà lálẹ́ ibi tí mùsùlùmí gbọ́dọ̀ ìtumọ̀ wọ́tà àwọn àwọn alẹ́ nírí gbọ́dọ̀ tó ń bá bẹ́ẹ̀ kọ́ sọ̀rọ̀ oníwà àfẹ́sì fún ولا واعتصموا بحمل الله جميعا ولا تفرقوا تعاون الشباب الإسلامية فيما بينها فيما يحقق أمنها واقتصادها واجتماعها كلمتها وبودها عن الفوضى وتحكم بالآخرين fi masiri ha wọ ọ̀nàdà ṣe ibi àti máa ń bọ̀ kíra wàásù nínú tààrùn alàgbèrè wọ́tẹ́wà òun ni ká tún pé mùsùlùmí ìlú wo ló súnmọ́ ní ẹ́ tó wà ló àti ní bọ̀ kíra wàásù gbogbo kọ́jú ìlú ìlú wo ló súnmọ́ ní kọ́jú sí kí ló súnmọ́ ní Ghana súnmọ́ ní. Mali súnmọ́ ní Togo súnmọ́ ní Benin Republic súnmọ́ ní Niger súnmọ́ ní sẹ́yìn táàbà sí káàwó kálá ní bíi wọ̀tẹ́ tó wà. Gbogbo àwọn akọ́jú ọ̀kan tó súnmọ́ ara wa agbóyọ̀ lásìkò lórúkọ Islam lórúkọ Mùsùlùmí. Táwa Mùsùlùmí bọ̀ kí làwọn sọ̀rọ̀ tí ìkàwá sí Mùsùlùmí nìyé àmọ̀ fáwọn ẹni tẹ́sẹ̀ kí ni. Mùsùlùmí bọ̀ kí làwọn sọ̀rọ̀ bí tọ́pàṣẹ wa mùsùlùmí tó gbowó nípa wọn nìkan ṣe bí mùsùlùmí àgbáyé tí wọn ò bá rẹ kí wọ́n ṣera wọn lọ́kàn àwọn ìbéèrè ọmọ adarí ọ̀rọ̀ ìwọ̀ àwọn. ìbéèrè ọmọ adarí ọ̀rọ̀ abúlé ṣera wọn lọ́kàn gbogbo ayé mùsùlùmí yẹ ọ̀kan ìtọ́pàṣẹ mùsùlùmí bí ṣe bí ìtọ́pàṣẹ mùsùlùmí kan bí ẹnì yóò ń darí wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa àwọn fúnra wọn láàmú ẹgbẹ́ yóò rí sí wa àwọn fúnra wọn ọ̀nà ìrírí pẹ̀pẹ̀kọ̀ ara ẹ̀ náà nù. ṣé ara fúnra wọn ọ̀nà ìrírí pẹ̀pẹ̀kọ̀ oníkẹ́mẹ́ ní ìlú mẹ́sì. ṣé àwọn ọ̀nà bẹ nínú àwọn mùsùlùmí náà ní wọn owó ẹ̀yà lásìkò yìí gbogbo ọ̀rọ̀ tó máa gbọ́ nínú ọ̀rọ̀ tí ó gbé ọjọ́ sí. ọ̀rọ̀ mùsùlùmí náà ti ó ti yóò rẹ̀ ọwọ́ rí ọ̀dọ́ ìwé ìdájọ́ ìgbéra ah, ájúdàdà ẹ̀yìn ló kí láyé ó ní àwọn lọ sí ìpàdé sẹ́wọ̀n ọ̀sẹ̀ tí ó sì jẹ́ mọ́tò kò yóò máa dá lórí àbúrò sí ìpàdé à ah, ẹ̀wọ̀n náà torí tọ́wọ́ ló ń tó ní ọ̀wọ̀n náà lọ́wọ́ ní ọlọ́run ìyá lọ ó tún díjọ́ ìgbẹ́ gbogbo ní ọ̀wọ̀n náà wáyé ìwọ ọlọ́run tọ́lọ́ ọ̀hún ọlọ́run sí tí ọ̀nà lẹ́yìn tí a pé ara ẹ̀ lé ní ti pọ̀ àwọn mùsùlùmí kan pẹ̀lú ibẹ̀ irú àwọn ilé yìí wò ó pè ẹ̀sẹ̀sì lọ́nà ẹ lọ́dọ̀ tí jọ́dọ̀ kù ní ọmọ tí láyé àlẹ́ mi. ó kó tí wọ́n nà láwọ̀ọ́ bọ̀dá tó wọ́n tó ní nígbà ọ̀dọ́ tí dúró wọ́n tún náà lẹ̀ kẹta lọ́kùnrin tó máa ń sọ pé a ìwọ́n ti ní wọ́n mú wá lójúmọ́ ni wọ́n ti ń lọ lórí ọjọ́ ọjọ́ níbi lójúmọ́ àbẹ́bí ní ọ̀rọ̀ ìbílẹ̀ o ẹ máa ṣètá ìdè lọ́wọ́ lẹ́yìn o bẹ́ẹ̀ ni ó níbi ọ̀rọ̀. Ele fez tudo. àti sọ ọmọ omi ọsọ ọmọ tó ṣe ìgbàláyé ní mo lórí ìtẹ́jà sí ní àìrọ́nà ní ìbáṣepọ̀ ìjọba lórí àìrọ́nà láàbọ̀ àwọn àti ọmọ tó ṣe ọ̀dà ìbí ló sọ fún ọ ọ̀dà sì kí aláàyè ọlọ́wọ́ wà sàn fún. àmọ́ àwọn ẹ̀rọ bá ti rán ní yóò ní mo rí yóò máa bá mi fà á yọ ọ́ lórí ìlú àti ìyọ̀ fọ ẹlòmíì lè ti tì ìdílé tẹ̀lé tẹ̀lé ó tẹ̀lé ló fi dásí pé tààrù aláàbẹ̀lú àtẹ̀wá kára wa lọ́wọ́ ní ìlànà ìbẹ̀rù lọ ìbẹ̀ mi ká pàwọn èèyàn pẹ̀lú pẹ̀lẹ́ àbíbí ni báṣirò wọlé àbúlábìrò ẹ sọ ọ̀rọ̀ kó dáa pẹ̀lú àwọn èèyàn ẹ bẹ́ẹ̀ ti wọn lọ ẹsẹ̀ wọ̀nyẹ́ sírò wọlé àbúlábìrò ẹ sì rọrùn ẹ má yàrá òní àwọn yìí ẹ sì sẹ́wọ́n pẹ̀lú ẹ̀lẹ́ ẹ má yìí wọ́n mọ bára wọn lẹ ṣe káṣà wọlé pẹ̀lẹ́pẹ̀lẹ́ kákìlọ̀ fún wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kákìwé bíbí àwọn wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kásọ tí jẹ́sí àwọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ara kàáwà àwọn alálùbẹ́rì ọ̀tẹ́kọ̀ọ́ nínú ẹ̀rọ wa ó di mélòó tí O kà ó di méjìlá ó di méjìlá àbí mọ́kànlá yẹn lórí méjìlá. èyí tó wọlé ẹ̀rẹ̀ bàbá àwọn tó lè yí wọn àwọn mùsùlùmí ṣe ẹ bá fi sínú program mùsùlùmí yorùbá lánàá tẹ ẹgbẹ́ mi jáde ẹgbẹ́ mi lọ sí àlòkúdá fíìmù àwọn adélé iṣẹ́ rédíò náà wọlé mùsùlùmí ṣé yorùbá ti dìbò yorùbá èdè ẹ̀yin yorùbá wọ ẹ̀yìn wá ẹ̀ wọ mi ẹ lọ ṣiṣẹ́ ẹ lọ lè ní rédíò Yorùbá tọ́lẹ̀ tó fún mi. tọ́lá wọn kan bẹ bẹ ẹ bá pè wọn mú ní sẹ́yìn wọn ni wọn. mùsùlùmí náà Yorùbá gbogbo tẹ̀sí bẹ́ẹ̀ pé tọ́lẹ̀ yàtọ̀ tó níbi ọ̀yọ́jú sí kan bẹ́ẹ̀. ìjọba bí ọjọ́ ọkọ̀ rédíò àwọn Yorùbá ni wọ́n bẹ tí wọ́n bẹ lórí ìtumọ̀ ọ̀pẹ́sì lẹ́yìn wàláyé àwọn èèyàn ń fẹ́ lẹ́sẹ̀sì tí ń pé tí máa ń wò fẹ́ ìlú tẹlifíṣàn tí ó wọ́n pàdé ìjọba tó ní ìlú àjọpọ̀ ìjọba náà pàdé pẹ̀lú àìsàn náà fún ìgbà wọ́n á sọ kíláàsì ìkọjá lọ àwọn aláàlú náà òun náà wà bẹ́ẹ̀. Àgbà ilé ẹni tí wọ́n ní ìlànà ìfẹ́ o. Àgbà ẹni tí wọ́n sọ fún pé à ìmáàmù ni ẹ̀ àwọn ọmọ ẹ̀ lọ́nà ó ní ṣe báwọn lọ sọ fún owó wá ó ní ṣe bí wà sí ọ̀rọ̀ fún owó ọmọ àpáyé àwọn ní ìnáwó ó wá ní àbára wọ̀ wọ́n fún tọ́wọ́ ní ìmọ̀ wà sí ẹ̀ sọ ní sáà yìí nínú ọ̀pá yìí náà wí ó wò ó náà pọ̀ sí ọmọ mẹ́yìn ní lọ́wọ́ ní sẹ́yìn náà sọ̀rọ̀ ní ìdí sí ní mẹ́sìn ìgbẹ́lẹ̀ bẹ̀rẹ̀ àwọn ẹgbẹ́ bí ti mọ̀ ẹ lọ́ọ́ bí ti ṣeré ó jẹ́ Yorùbá ẹni tẹ tẹlifíṣàn kọjá ti mùsùlùmí Yorùbá ẹ wá ní pépà tí ó jẹ ti mùsùlùmí Yorùbá ẹ wá sí íńtánẹ́ẹ̀tì tí ó jẹ ti mùsùlùmí Yorùbá ẹ ti sọ́sọ́ mídíà tó jẹ mùsùlùmí Yorùbá láti ìṣèlú àwọn àwọn alàjẹ wí tẹ́lẹ̀ àwọn èèyàn lọ́wọ́ lórí kẹ́sì dáadáa nígbà tí wọ́n sọ̀rọ̀ súnà nínú rédíò yìí ọ̀rọ̀ súnà nínú tẹlifíṣàn yìí níbi social media yìí ọ̀rọ̀ súnà lẹ́ni Facebook yìí ọ̀rọ̀ súnà lẹ́ni tó yìí gbogbo tí wọ́n jẹ́ Yorùbá ní Burkina Faso kí ni wọ́n padà gbàgbé yìí wọ́n padà gbàgbé súnà èyí ni túmọ̀ tààwọ̀ àfẹ́lẹ̀ lórí wàlá tààwọ̀ àfẹ́lẹ̀ yìí ní bẹ́ẹ̀ lásìkò àwọn ẹlẹ́sìn méjì ẹ̀sìn mùsùlùmí wọ́n múra ẹ dàpọ̀ ẹ̀yin mùsùlùmí wà á tẹ̀lé ẹ̀kọ́ ọ̀gbìn náà ẹ lọ lè ṣe tààwọ̀ alẹ́ lè wọ̀ tẹ̀wà pẹ̀lú àwọn ọlọ́pàá ìlú àwọn ọlọ́pàá lẹ̀ ẹ lọ ṣe tààwọ̀ pẹ̀lú wọn alẹ́ de wọ̀ tẹ̀wà ẹ lọ fọwọ́sowọ́ pẹ̀lú àwọn ti kọ́lẹ́tì ìlú ìtumẹ̀ ni pé ẹ mọ̀ àwọn ọlọ́wọ́ lórí gbogbo òfin ní ọba ti kí ni tí wọn bá ní kí ẹ gba lásẹ̀sì ẹ lọ́ọ́ gbà wọ́n. ọlọ́pàá wa ní tó o bá fẹ́ ìlà bíi mọ́nì kọjá iye twenty million sweet wọ́n sàkọjá sweet ni o. tí wọn bá ní tó o bá ní ìwé báyìí wọ́n fi mọ́tò jáde dákun mọ́tò jáde. ọjọ́ mùsùlùmí pẹ̀lú òfin tí ó fi dúró kàbálẹ̀ ìwọ́n àpẹẹrẹ ọ̀rọ̀ sí i kí àwọn ẹ̀ka lọ wọ mọ́tò tí ò ní bẹ́ẹ̀ tí ó ti bẹ́ẹ̀ tí ó kọ bẹ́ẹ̀ kó o tó ní ìsìlámù sí kí wọ́n níta ní wọ mọ́tò tí ò ní lásẹ̀sì kó o tó ní ìsìlámù sí kí wọ́n níta ní wọ mọ́tò nígbà tí wọ́n tó fi mọ́tò jáde kí wọ́n ní mùsùlùmí ò wọ́n bá bẹ́ẹ̀ kó o tó ní ìsìlámù sí àwọn tààrà wà ní wọ́n ti rí wọ̀tẹ́kọ̀wà ní kí ẹ farabalẹ̀ fáwọn ọ̀rọ̀ náà kódà ẹ ràn wọ́n lọ́wọ́ débi pé ẹgbẹ́ ní kọ́mẹ́sọ̀ ẹ ràn àwọn ọlọ́pàá lọ́wọ́ débi pé gbogbo ẹni bá ń ṣe kírímìnà tọrọ àwọn akọ́kọ́ wà láàrin ìgbẹ̀gbẹ̀ ẹ̀fà gbogbo ẹni bá ń wùwà sí ìlú ọ̀fẹ́ tọ́gbà wà láàrin tẹ́ ẹ bá sọ fún tẹ́lẹ̀ ọ̀bá ká èyí ilé ẹ̀fà ń bá ní ilé ọlọ́pàá kọ́nà tó wọ́n wò ní lọ tẹ́lẹ̀ ẹgbẹ́ káwọn ọmọ yóò sọ nílé nígbà ìyá kan wà nínú ọkọ̀ mọ̀ fún ọlọ́pàá ọwọ́ lè sọ tọ́lọ̀ ibi wọn ti ibi wọ́n ti ń ṣòwò dàgbàké ẹ wá lọ́wọ́ ibi wọ́n ti ń ṣòwò dàbí ẹ wá lọ́wọ́ ṣé kẹ́ ẹ túwèé lu wọn fọlọ́pàá kẹ́ ẹ túwèé lu wọn fúnjọba ara ta awọ àwọn aláàlú rírí ọ̀tẹ́kọ̀ọ́ iná lọ́wọ́ ó ní bẹ́ẹ̀ tó ọ̀rà ó lè wọ́n fi èyí tí ó jẹ́ fífi aṣọ ọ̀pọ̀ lọ́lá yàrá àmọ́ àpáyé bọ́ọ̀ sọ́ọ́lá ìpàdé torí mo láyé mo fẹ́ parí ìdílé ṣe rí bí ọ̀rọ̀ ìgbéyàwó tẹ̀sí pọ̀ fún ìjọba sùn kẹrin láyé lọ́wọ́ lórí àwọn ọ̀dọ́ yìí ké àwọn ọ̀dọ́ kó sí ní mọ yé ní ẹ̀ lánàá mo ní fẹ́ bá fẹ́ ṣe ìyàwó ẹ wà ní wọ́n lọ nira ẹrù ìyàwó kí wọ́n bá rẹ̀ ìyàwó kan sórí ìjọba tó ẹ fún wájú àwọn sọ̀kalẹ̀ pé eléyìí ọ̀ lórí yìí náà eléyìí o wọlé ti eléyìí o tó bá fún àwọn àdìdì wọn wọlé tọ̀kọ́ yá ẹnu ìyàwó yìí ránṣẹ́ sí gbogbo ìyá àbòbò òkú o tó bá gbogbo ẹ̀ẹ́dẹ̀ ránṣẹ́ kọ́lé ìlú yìí ní Nàìjíríà ṣé mo gbọ́ ewé ni àwọn ọ̀dọ́ ní sí ìnira wọ́n wá ní mọ́tò tí ọ̀pá lówó ẹrù tẹ̀sí màbá ni ò kéré kò níyàwó ṣé ọmọ pé rìsọ́ọ̀tì ẹ̀ ní ọ̀rọ̀ ọ̀dọ́ tí ọ̀fà bẹ̀rù ọlọ́run yóò máa ń ka ọmọ ọmọ ìtọ́ yẹ kó ṣe lọ́nà ọ̀tọ̀ ọ̀nà tí náà wọ́n ti ṣe ọ̀nà ìwọ̀ afáàbà káyà wọ́n á ti wúlẹ̀ àyà máa wọ́n á ń kírun láyé wọ́n á ń kírun láyé وَالصَّالِحِينَ àṣàní kìí ṣẹ̀sì o àṣàní kìí ṣe níbi ìta abájásà àwọn àgbèrèsè tó bá wù wá a lè ṣe níbi a lè yí padà wọ. ètò onira ti mú àwọn ọ̀dọ́ ń bọ̀ kí nàbà sùkú òbí níyàwó rí. táwọn ọmọ yìí nàìjíríà ọmọ kẹsì wọn wà lẹ́yìn tí wọn ò nílé ọkọ lọ. tí ń fa táwọn ọmọ yìí máa lóyún mọ́ yí lábẹ́. tọ́wọ́ lóyún mẹ́rẹ̀ẹ́ máa ní ìbí ọkùnrin tó ń bá máa fẹ́ mọ̀ ní dáàbò ọbẹ̀ náà ọbẹ̀ náà kẹ́ ẹ ṣètò tí ó rọ̀ yín lọ. Àwọn ẹ̀dùn gbà yí ẹbí wù. Kọ́rọ̀ ọ̀rọ̀ náà ti fẹ́. Kọ́rọ̀ àwọn ọmọ yín lọ́wọ́ ti máa ń lóyún sínú ní ọlọ́dún ìgbà tó ń kọ́ ara. Ìrọ̀lẹ́ òun ló ń fọ́ ara ayọ̀ yìí ló ń wọ́ òun. ọ̀ràn yẹn ló ìyàwó ó ṣe kókó kọ́kọ́ fi máa súnmọ́ ìyàwó rẹ̀ ìyọ̀dá bàbá ìyàwó náà ni mo fi fún ọ mo ṣe kí ni ojú ẹ lọ kódà ó lè lọ sí sàdá àti ó lè sí lẹ́tà kìí sọ̀rọ̀ yẹn ní kọ́sì sàdá àti ó wọlé sọ̀rọ̀ kìí sọ̀rọ̀ yẹn ẹ sì wá fara ní àwọn ọ̀dọ́ kò fi dàgbà sùn àwọn ọmọ yín wọ́n ń lóyún fún yín lọ́dẹ ẹ wá ń tọ́jú ọmọ yín ẹ tó ń tọ́jú ọmọ yín kọ́dà lọ́pọ̀lọpọ̀ ọdún débi láàrin yín náà ọmọ bímọ sínú ilé àbí ọ̀sẹ̀ lẹ́lẹ́ ẹ wá gba sinẹ́ láyè gbogbo àwọn ọ̀dọ́ wá sí sinẹ́ àwọn asẹ́wọ́n ń dà àwọn omi tó wà ní ọkọ àwọn ọ̀dọ́ tí òbí yẹ̀ wọn ọ̀dọ́ kọ́. Ah, ẹ lọ sí pẹ̀lú ẹni ọ̀rẹ́ o ọ̀rẹ́ yìí bẹ́ẹ̀ yà wọn kùnú ní ìyàwó ní ẹ lọ sí pẹ̀lú ẹni èyí lẹ kírèjì ẹ̀fúnra yín ẹ tú yìí bí kírèjì tí ó rọrùn bẹ́ẹ̀ bá ń gba sọ́fẹ́ wà á gba níjẹ̀ nípa bẹ́ẹ̀ bá ń gba pọtifólíò náà ẹ̀sìn máa gba kéékèèké ẹ bá bèrè bàtà méjìlá ẹ bèrè bàtà méjì. ẹ bá ètò ìrònú one million ẹgbẹ́ ìlú ní two hundred thousand tí ọ̀rọ̀ lọ́wọ́ máa ṣe kí láti ṣe àwọn ọ̀dọ́ kílé kíyèsí tí mo ti dá sí ní ọ̀dọ́ lọ́wọ́ tí mo ti ti gbọ́ nígbà mo ní ìdí ẹ̀kọ́. kí ẹ wá sí ìrọ̀rùn láàrin ara yín èyí mùsùlùmí rọ̀ kí lẹ́wọ́n fi tẹ́lẹ̀ Yorùbá kí ẹ ṣètò ìgbéyàwó ní ọ̀rùn láàrin ara yín dáadáa mi ó ti wọ́n sí ọ̀rọ̀ kàá wà ní ọ̀rọ̀ ọmọ bíi tiẹ̀ lọ́ọ́ fẹ́ ṣe sí náà ẹ wá ràn wọ́n lọ́wọ́ ìdíbi ṣe é so nírọ̀rùn wọ́n fi lẹ́tọ̀ọ́ síra wọn nírọ̀rùn wọ́n fi ń jọpọ̀ àtìyàwó ara wọn nírọ̀rùn wọ́n fi ń lọ fúnra wọn nírọ̀rùn wọ́n fi bọ́ sínú wọ́tà áwọ̀ ẹ̀kú adàlẹ̀bí rí ìwà mẹ́rin ọ̀rọ̀ ẹ̀yìn bàbá wa ṣe jẹ́ bàbá ẹ̀ wá káàkiri ẹ̀lọ́ orí kúrú mo gbé sẹ́kù ẹ̀lọ́ orí kúrú torí ní ti mo nílẹ̀ ìjọ́jọ́ lórí ìjẹ́ Yorùbá ìjẹ́ mùsùlùmí ẹ̀ gbogbo yìí ṣe bí mọ̀lẹ́bí ìpínlẹ̀ gbogbo àwọn ṣe wá bí kan bá lọ fún ọ̀dà sí kan bí kan láti fẹ́ ẹ̀yìn owó mọ̀ lọ́wọ́ àwọn àyè kí wá níbi láti mọ̀ bọ́ọ̀ láàrọ̀ yìí ọba àgbègbè ìlú àyè mọ̀ bọ́ọ̀ ló ti wá láàrọ̀ yìí ní tó jẹ́ lẹ́yìn àti ìmúbi wákàtí ó lóun ní fọ́ọ̀lù mi láti bẹ̀rẹ̀ lórí mi bọ́ọ̀lù mi òun gbọ́ wọn lù kọ́lá ti bọ̀ gbogbo ẹni tí ń wọlé tí wọ́n á fi ní wọ́n mọ́ra wọn bẹ́ẹ̀ gbogbo yín wọ́n mọ́ra yín bí ìgbà tó ṣe ní bàbá kejì yẹn ló ń gbogbo ilẹ̀ yìí gbogbo kọ́ ti ẹ lọ́kàn yà gbàlagbà kẹ́ni wọ́n ti ẹ̀wò ẹ lọ ṣiṣẹ́ ní ìfowó iṣẹ́ wo mo ní kẹ́ ṣe iṣẹ́ wo lẹ́sẹ̀ tí mo ní kẹ́ ṣe iṣẹ́ bíbẹ̀rẹ̀ bíbẹ̀rẹ̀ ni láàrin àwọn ọmọ yín sọ́mọ yín bọ́bá ọ̀rọ̀ kan o ti kó tó ti bọ́ sínú wọ́tà àwà ló alàlùbí rí ẹ ti ra ní lọ́wọ́ lórí dáadáa àti ìbẹ̀wò ọ̀dọ́ ó di mélòó tí mo kà ó di sixteen àbí ó di kíni èyí tí ọmọdé seventeen sixteen lọ́kà mi èyí tí ọmọdé sixteen ẹ wá dàpọ̀ sẹ́yìn tààrà ọ̀hún alàlùbí rí wọ́n fẹ́ wá tí ń bẹ nínú ọjà sí pé èsì ìwúlẹ̀ yìí ní wọ́n fẹ́ sọ ìṣe díẹ̀ sẹ́yìn ọ̀gbìn ìjọba kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àbí ìjọba ọ̀wọ̀ sẹ́yìn ìjọba ọ̀wọ̀ wọ́n sì mọ̀ pé Yorùbá ní àbí wọ́n mọ̀ wọ́n náà mọ̀ pé mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ní àbí wọ́n mọ̀ wọ́n náà mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yẹ́ mùsùlùmí ní àbí wọ́n mọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ àjọ tẹ́lẹ̀ ìjọba ní ó lẹ́sìn wọn lé ẹ̀sọ̀ gbogbo àwọn mùsùlùmí yorùbá àbùkù náà lọ́sọ̀ afẹ́ kí ni lónìí afẹ́ ẹsẹ̀ lọ́dún tó lónìí ẹ wàá sọ fún ìjọba kí ìjọba yọ̀ọ̀dá ìjọba lè fún wa afẹ́ kí ni yóò kéré ẹ wàá jáde gbogbo ibi tí gbogbo tí ọ̀dà gbogbo ibi tí ọ̀gbọ́n ẹ wàá kí ni ẹ lọ tíjọba yóò sọ pé mùsùlùmí yorùbá wọ́n tọ́jú bọ̀ kí náà fa sòtí wọn kí ni ẹ̀ níjọba yìí. ọ̀rẹ́ sí wáyé o ọlọ́dún mọ́mọ́dé náà ṣé kúrú yẹ́ ilé ẹ̀ àmọ́ ẹni tẹ yẹn ó pọ̀ sí báwo bá ti ń jáde bẹ́ẹ̀ ní tẹ yẹn ó dùgbò rẹ̀ bí tí ọ̀pọ̀ bá kó báwo bá ń jáde yóò mọ ní ìṣe kí ní yóò mọ ní ìjòkó ṣùgbọ́n ní sẹ́wọ́n àpọ̀jà burú yẹn lọ iṣẹ́ yẹn ó ọlọ́ni máa ń bàbá sí náà ní ìdábí ọlọ́ni kò sí kankan tẹ́ wá fún ìṣẹ̀lẹ̀ tí ò sí nínú al ọlọ́ni wọ̀nyẹ̀ zẹ́nà àlẹ́ ìtàkìtà àti ìlú lè ṣe àwọn ọlọ́run sọ̀rọ̀ wá nípa rẹ̀ láti ìṣẹ̀lẹ̀ ìlú kan fún àwọn èèyàn ó lè mélòó ti kọ́kà ó lè mélòó ó ti di létí ó ti di létí àbí tẹ́lẹ̀ ní ọbẹ̀ kàlí ẹ̀yin mùsùlùmí ẹ wà ní ilé kàtà pé ní bàtà áwọn fílmù ẹ̀ṣúra wà lẹ́sẹ̀ ẹ̀ ní àṣepọ̀ tẹ́ẹ̀ máa bí ṣe ìmọ̀ràn àti ìkìlọ̀ láàrin yín ṣé ẹ mọ̀ bá sì kọ̀ tó lọ́pọ̀ àá tí aáwọ̀ pọ̀ láàrin yìí. nínú tí ó àwọn mùsùlùmí kọ̀ọ̀kan náà wá sọ jẹ́nẹ́rálì méjì lẹ́nu sí. wọ́n tó jẹ́ mùsùlùmí méjì wọ́n jẹ́ nínú ìtì báyìí. ẹ dákun yà bẹ́ẹ̀ lọ ẹ tí ẹnu yọ ọ̀ka gbogbo ẹni tí yọ mọ́ Yorùbá. tó o gbé bẹ̀rẹ̀ sí mẹ́kọ́ bí abẹ́ ìwọ náà lẹ́yìn ẹ̀kọ́ dábàá wọn. anabi anabi abiyinu ẹsẹ̀ wọn nà ní ma yára sọ̀rọ̀ ó lè dá wọlé rasúlì yìí wọlé ayé mbàtí mùsùlùmí náà wọ àbàdì. ẹ lọ́kọ̀ọ́ lọ́dọ̀ ìkọ̀mọ̀sí àbàdì ìjókòó pèsè àkèsì ẹ lọ́dọ̀ ìdábàdì ìjọba òsì bẹ́ẹ̀ bá tẹ́tẹ́ kó nílẹ̀ ilẹ̀ ẹ̀ka wáyé kó rà ọ̀tẹ́ bá yóò tó torípé láyé ó lọ àlò àtàlẹ̀ ní ìpàdé àbíní wọ́n lè ní kó onílẹ̀ fọ́kà onílẹ̀ ló èyí tí ọ̀wá jẹ́ twenty rẹ̀ ẹ wá lọ sí ibi ara yìí nígbà ẹ lọ sí ẹ ní ìdára yìí lórí yìí ní ìdára yìí dáadáa sẹ́yìn ìdára yìí dáadáa òun ni ó jẹ gbogbo ta àwọn kéèkó ní àṣeyọrí ó ti ka twenty ta fẹ́ sẹ̀ lọ́wọ́ lé ní bẹ́ẹ̀ lóko tí wọ́n fẹ́ kà ní ọlọ́dún wọn wà láta àwọn alálẹ̀ yìí bíbí ẹ gbọ́dọ̀ rárá yín lọ́wọ́ lórí ẹsẹ̀ àti jàdíjàdí lórí ẹsẹ̀ àti kíkọ́ lẹ́yìn àwọn ọmọ ìwọ̀n ẹ̀rọ ẹ̀rọ nínú àkọ́kọ́ ẹ̀ ẹ wò ó ẹ má tara yín o ẹ olùrànlọ́ra yín lọ́wọ́ lé ẹ má fọ́ bíyà káwọ́ ẹ má jẹ́ pé bíyà kì í ti jẹ́ bíyà mọ́tò níta bíi bíi wọ́n lé ìsẹ̀mí lásìlì yìí ìtí wọ́n bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ tí èsà rẹ̀ sí láti lẹ̀ ayé lọ́wọ́ lé nípa ẹjọ́ kọ́kọ́ onídìdíà á pè é àdúgbò ìṣúná kù á nípasẹ̀ dídíà rẹ̀ kí wọ́n náà nípasẹ̀ dídíà nípasẹ̀ àdéhùn á pè é àwọn àṣẹkiri àdúgbò ìṣúná àwọn aláṣàlẹ̀ pọ̀ pẹ̀lú dídíà ṣé táwọn mímí lájẹ́ wọn kọ́nà wà bí ọ̀rọ̀ wọn. onídìí àbẹ̀wò lóòrùn ó ní àná àwa wọ́n mọ́ àwọ̀ àná náà ló ló wá yìí àlọ́lẹ́ náà bá yà ní wọ́n yìí dá àbùsọ́nìtà ní àbùsọ́nìtà wọ́n yìí dá àbùsọ́nìtà ní àbùsọ́nìtà ṣé tájọ máa ń wí ni kọ́kọ́ ní àgbẹ̀yẹ lẹ́yìn náà sọ pé ọmọ wọn kọ́. kí ni wí ó ní àná àwa ẹni tó ti ní ìbẹ̀rẹ̀ ọlọ́run ní wíwú ọlẹ́ni tẹ́bi nífẹ̀ẹ́ òun lè ní wà mẹ́rin àwa ẹni tí nífẹ̀ẹ́ òun àná òun náà lè ní. ó ní náà lò ló wáyé ẹ̀mí méjì lẹ́mí yẹ èmi àti ẹ̀ ẹ̀mí méjì ni wá òun jẹ́ mi kà èmi náà jẹ́ ẹ̀mí kà àdáni náà bá dà ní àwọn sọ̀kalẹ̀ sí ní abẹ́lé ọ̀hún àwọn àti ẹ̀wọ́n sọ̀kalẹ̀ sí wọn kí ni bẹ̀rẹ̀ yẹ ó ní wọ́n ìdá àbùsọ́lítà ní kọ́ ọba ní àbùsọ́lítà ní àwọn méjì lórí kí ló dé lóyún rẹ̀ sáwọn afọ́lítà ní àdìmẹ́sà nìkọ̀ àwọn àdìtọ̀ ìdí wú yìí náà lájọ máa wí o á ah! ẹ̀rù bá dé lọ kí mọ́lá yìí ṣe tìjà ní yàtọ̀ yóò fẹ́ sọ ìjọ kúra ọ̀ wá nínú ọjà fún ọkọ̀ lóyún fún ìjọ kúra ìtọ́ bá parí papọ̀ lẹ́yìn ọ̀sẹ̀ yìí lẹ́gbẹ̀ẹ́ lẹ́nu kì í ṣe pé gba bíbí ààrẹ ní ààyè ẹgbẹ́ gba bíbí ààrẹ o lẹ́gbẹ̀ẹ́ náà gba bíbí àgbáyé ẹ̀ ti lọ́wọ́ sí bíbí à nínú dáàbò ní ran ọwọ́ lọ́wọ́ sí bíbí ààrẹ náà ó di méjì nínú dáàbò ní ran ọwọ́ lọ́wọ́ sí wùràfáàt kí ẹ pè ní wùràfáàt ogun kí mo fẹ́ jẹ́ náà ẹ kára nígbà rẹ olóògùn ní pẹ̀lú náà sí owó rẹ ta olóògùn babaláwo kí wọn lè jọ máa ṣe kúrò àbá àwọn ọlọ́run nípa bẹ́ẹ̀ yẹn jọ máa parọ́ ẹ nínú lọ́wọ́ lé iye ọwọ́ rẹ wọn lè jọ ọmọ pé tó gbé lọ́wọ́ àbúrú ni o ìtògbé lọ́wọ́ yẹn àbúrú ni o wọ́n yọ̀ lára àyè nínú ìyẹn lọ́wọ́ lé ní àná ìyẹn wọn ti kéde kó gbẹ́dẹ̀ lòun náà ṣe òun kí òun tó nílò òun lọ nílò òun gúgúgú òun ṣe gbá òun ṣàwo èyí náà wọ́n yára kó máa sọ ọgbọ́n mẹ́sẹ̀ à yóò ṣe máa sọ̀rọ̀ burúkú jí tó nílò. ẹ gbọ́dọ̀ bá láyé ẹ ní ìrànlọ́wọ́ lórí kó ṣe aburú ti ṣe ìtọ́ bá pa yín papọ̀ lẹ́yìn olóyìn ní ẹ gbọ́dọ̀ wà lọ́wọ́ lórí kó máa ṣe níyà ẹ gbọ́dọ̀ lọ́wọ́ lẹ́yìn kọ́ máa ṣe lọ́lára ẹ̀gbọ́n rẹ̀ lọ́wọ́ lẹ́yìn kọ́ máa kọ́ lọ́wọ́ àbúrò àkókò àtàyẹ̀dá rẹ̀ ibi tá a ti nínú ọ̀rọ̀ yẹ wọ́n lè máa yẹ dá àwọn mẹ́tàlì tí máa ń mùsùlá àyẹ̀dá yẹn lọ́wọ́ wá ọmọ sí obìnrin ẹlẹ́ẹ̀kejì nínú táà ní ẹ̀rẹ́ ìjọba nílé ìpẹ̀rọ̀rù àyíká kí èèyàn máa ṣe tọ́lọ̀ pọ̀ kí ẹ máa lọ́wọ́ a ah, èyí lọ kó wá ní ìbá ó bí lásìkò àwọn àti ìlànà lọ abẹ́ẹ̀kọ́ èyí ń sisi asẹ́ ẹ wọ́n sọ pé àbájá pé ń ṣe ọlọ́ọ̀ni ẹ̀wọ̀n àwọn ọkọ̀ ìṣòro bàbá yàrá tó ní ìjọba ṣe ẹ̀ ń ṣe ẹ̀ bóyá àwọn ọmọ rẹ̀ wà máa ráyè báyìí ṣe ẹ bá di apá àwọn ẹ̀ tí bá wọ. sẹ́wọ̀n pé náà lọ́wọ́ lé ní ìbàjẹ́ tí mùsùlùmí ti lọ mùsùlùmí ti lọ wọ̀tẹ̀lú ìdí ìfọwọ́ àyè mùsùlùmí ẹ̀rọ yẹn lọ́wọ́ nípa kíbàjẹ́ náà tó kì í èyí ń tọ́sí ọlọ́run ọmọ ọmọ mọ́sálásí ọwọ́ nílò gbogbo tí bẹ́ẹ̀ ṣàyẹ̀ lẹ́nu fún mọ́sálásí ẹ̀rọ àbẹ̀yìn ti á. ẹ ń lórí ìbàjẹ́ nù ẹ sọ pé kọ́lá àwọn ọmọ ẹ lọ kọ́lá àwọn ọmọ tí kọ́. èyí ń lọ lórí àyíṣà tó kọ́ àìràn èèyàn lọ́wọ́ lẹ́yìn ní kọ́ máa jẹ owó àwọn èèyàn lọ́wọ́ sí. bẹ́ẹ̀ máa fọwọ́ pẹ́ tó ń gbà tó bá lára wọ́n fa máa ní owó tó kò ní ó ti máa kú owó tó bá ti gbà lé. wọ́n náà wá tọ̀ wá ti fẹ́ sálọ jẹ́ àgbọ̀ wá bọ̀ wọ́n náà bọ̀ tó gbà. èyí ní ìjẹ́ ẹsẹ̀ ní o torí kọ́ lọ́wọ́ ní kọ́ fẹ́ sàbòsí fún àwọn èèyàn ó ní mẹ́ta ẹlẹ́gbẹ̀ẹ́ ni àìràn èèyàn lọ́wọ́ lórí ìbá èèyàn mẹ́ta ọ̀dọ́ ọwọ́ náà lọ́wọ́ bí ti di gbà ọwọ́ ọmọ náà bí ti di gbà ayé rẹ̀ lọ́wọ́ lé rìbá ọwọ́ náà lọ́wọ́ lé rìbá wọ́n lọ́wọ́ jẹ́ nínú ya rìbá ó di bẹ́ẹ̀ ẹlẹ́ka wọn ayé rẹ̀ lọ́wọ́ lé owó ọ̀bẹ abawa ní ti abẹ́ kura wọn ní ti mọ̀lẹ́bí tẹ̀sẹ̀ pọ̀ wọn gbọ́dọ̀ fi òwò débi òwò ọmọdé òwò ẹbí ọmọdé àṣìṣe ní kálọ̀ tó bẹ̀ sí. Ọjọ́ ìṣẹ́yìn máa ń mú àṣìṣe ní kí wọ́n lọ sí kíní. Wọ́n lọ sí bẹ̀rẹ̀ sí ọlọ́run ọ̀rọ̀ ìgbọ̀n. Àbá Àbá Sàyìn. Àjọ ìlú Bẹ́bẹ̀rẹ̀ yìí wọ́n sẹ́yìn sí ọ̀pọ̀ ìgbẹ́lẹ̀. Kò lẹ́kùn yẹ kó lé lu ní àgbàgbọ́ báyìí. Bí ẹ bá ní ọmọ ọkùnrin tí ẹ bá sọ̀rọ̀, ẹ lè ìyẹn lọ́tọ̀ bọ̀ ìwà fún yẹ kí a lè gbọ́ ọmọ nípa láti lọ kó bọ́ sí àwọn ọ̀rọ̀ yẹ. Àwọn akọ̀wọ̀ yẹn ní. Èyẹ ní ọmọ ọlọ́mọ náà wò. Kọ́rọ́ náà ò ní fi ọwọ́ wa bí dáadáa kọ́ mi ní máa ṣe dá. Ọmọ yẹn wá lọ pàṣẹ wó ní abẹ́kọ̀. Àṣẹ owó ọkọ̀ mọ́lẹ̀ àbí. Ṣé ẹ ní ọmọ ìdè? Bàbá yẹn kọ́kọ́ dín náà ọmọ tó bá fẹ́ wọlé kọ́kọ́ ní ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́ni ọ̀dọ̀ ìyá rẹ̀ láàmà bí ṣe bíní láàmà bí ti sì àbí sọ̀rọ̀ máa wọlé owó lórí ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́ni. ẹni tá a fọmọ ti sọ́dọ̀ ẹ̀ ọkọ̀ màkàlẹ̀ abẹ́ẹ̀kọ́ ọmọ yẹn sọ ọmọ ọkùnrin tó fún lóyún tẹ̀lé ọmọ ìyá tó kẹ kalẹ̀ yẹn nínú tá a fọmọ fi a gbé ọmọ yẹn àpọ̀jù ẹ̀ pẹ̀lú àníyàn fẹ́mi ọmọ yẹn ọ̀gbọ́dọ̀ ìsìnká yẹn fẹ́ ilẹ̀ lọ́wọ́ o. bẹ́ẹ̀ bá tọ́ ọmọ ẹ̀kọ́ fún ìyá tó ní nítorí fẹ́mi ọ̀gbọ́dọ̀ ráàyè bí ìgbà tí ìyá bá rí ọmọ tọ́kà tọ́ lórí kì í sọmọ yín kò jẹ ìyàwó wa lè ló bá wọ̀ pé ọmọ yẹn ló ta nígbà tó ọmọ yẹn lọ láti fi dalẹ́ kó bá ọmọ yẹn lọ́wọ́ lọ́wọ́ lójú ká lè fi ọmọ yẹn lọ́wọ́ lọ́wọ́ àwọn olùdíbò mìíràn bá gbà tó bá tọ̀ wọ́n tó ti yàtọ̀ lọ ìyá ló máa dìde ọ̀dọ̀ ìyá rẹ̀ láti ṣe kí ni àmọ́ ọ̀dọ̀ jẹ́ kébi lọ́ọ́ àtòjọ rẹ̀ àtòjọ mi torí ẹ̀ nítorí wà lálẹ́ wọ́n làwọn ọ̀dọ́ kàrà wọn jẹ́ bàdé ádámà àtòjọ mọ́ omi lè omi àtòjọ ọ̀yẹ́. ààrẹ parí àṣẹ ìgbàlódé tó tẹ̀lé lábọ́sí ìyàwó táwọn ènìyàn lè pé ìdájọ́ tó jẹ́ owó rẹ̀ kéwì bẹ́ẹ̀ ti ṣe. Àti ilé tó bá ti mọ̀ pé wọ́n kọ́ tó bá ti mọ̀ wọ́n ti dáa lórí ẹ̀sìn bẹ́ẹ̀ Ṣé ẹ bá wá introduction? Ẹ wàá ṣe ákùnrin ìfẹ́ bá sáàkù wọ́n wà á ṣe ìyàwó wọ́n wà á àwọn olùkó ṣe ẹ̀rí méjì abẹ́wọ̀n ni ẹ̀rí méjì ni káwọn àwọn ẹgbẹ́ olùkó wa ni wà ní mẹ́rin torí wọn ní àwọn ṣe ẹ̀kọ́ lè ṣe ti ẹja wọn. ṣe ní wọ́n ní bẹ́ẹ̀ ṣé wọ́n ti ṣe ìmọ̀ tó ṣe ṣé wọ́n yẹ kí ẹ kọ́kọ́ sí ẹgbọ́n mi yé tí ọmọ bá ti kọ́kọ́ wáyé àkọ́kọ́ aráyàwó tó fẹ́ ẹ lọ sí akíkó nìka àkọ́kọ́ ní kí ni akíkó nìka ó lè lo lọ́sọ̀ fúnlẹ̀ èyí tó fúnlẹ̀ ní kẹ́ ẹ ṣe akíkó nìka tẹ́ ẹ bá wá ṣe ìtàn èyí tó fi lè fi ẹgbẹ́ tiẹ̀ nígbà gẹ́gẹ́ bí wàdìmọ̀ ẹ wá ṣe lọ́nà tí ò ní kọlu ṣẹ̀ríà. Islam nínú méjì tí tí òjò kọlu ṣe rí àpẹẹrẹ ìjọ ọkọ lásìkò wọn ẹ má pè é lé wá tí wọn máa ń dúró bàjẹ́ bẹ́ẹ̀ ẹ má jẹ káwọn èèyàn máa síra lẹ̀ náà nígbà ẹ má jẹ kí wọn máa mú títí ẹni méjì ẹ má jẹ kí wọn máa pè orí ìbàjẹ́ ẹni ẹni méjì ẹ lè ṣe ẹni méjì nínú ọ̀ọ́dù táwọn èèyàn dùn kó ẹ pàpà máa wá tí wọ́n wà sọ̀rọ̀ ọlọ́run fún lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run àwọn èèyàn jẹ́ kó máa lórí fún lórí èwo ni ìmásọ èwo ni ìmọ̀ẹ́jọ́ èwo ni ìmọ̀sílálẹ̀ èwo ni ìmọ̀kọ́kọ́ ìyẹ́lẹ̀ gbogbo ilé ní kòtàkùlà náà Islam àmọ́ wò nígbà fún ẹ̀ kòtàkùlà náà Islam ọ̀nà tẹ́ ẹ sí yẹn ọ̀nà tẹ́ tako ìlànà ẹ̀ ti ní ṣe wòlíì mọ̀ yẹn lẹ́ẹ̀kọ̀ ọ̀fẹ́ ọlọ́run náà tí gbogbo àwọn èèyàn wà á kí wọ́n wà á jẹun tí ò ní sí tókíjó tí ò ní sí patipati tí ò ní sọ kórin tí ká kọ́ wà á tí wọ́n dùn tí wọ́n gbọ́dọ̀ ọlọ́run tí wọ́n máa lọ ní wọ́n jẹun tó lẹ́yìn. ẹbí láwọn olùgbé yẹn wọn ná orí ìlú bẹ́ẹ̀ nígbà tó rẹ̀ ní kí a bá ṣe ká báwọn yẹn ṣe èyí ká lọ́lẹ́tọ̀ọ́ bá torí ìmọ̀ àti tóbi lé wọ́n gbà pé ara àti ní kápòkò lórí ìdíkọ́wò títà pè ní ìfẹ̀lẹ̀ sọ ọkọ ìyàwó àwọn tí wọ́n tẹ̀lé ẹlẹ́ wọ́n lọ ẹgbẹ́ bí ìyàwó wọ́n sọ fún wọn pé àwa ọkọ ìyàwó kan wá tọrọ lámẹ́ká kó jẹ́ ìyàwó nílẹ̀ Yorùbá bàbá rẹ̀ ní ọba tọrọ ẹni tó wá jẹ́ aláṣẹ obìnrin yẹn yóò wá fèsì pé lágbájá mo fi fún lágbájá tó jẹ́ ìyàwó yẹn ẹni tó kọ́kọ́ fún yóò sọ pé mo fẹ́ lágbájá ìyàwó mi mo yóò tún sí i lẹ́yìn ìgbà yẹn wọ́n yẹ tó rọ sàrà kí ló gbà ìjọba yìí yóò fún tí kò wọ́n ti ka ìpọ́nìṣẹ̀ máa fọ́ lẹ́yìn eléyìí àwọn eléyìí ó jẹ́ yìí kùgbà wọn ah, fi lágbájá fún kọ́dà ojú mi ló ṣe eléyìí ọ̀wẹ́lẹ̀ ẹ̀wọ̀ eléyìí ọ̀wẹ́lẹ̀ ṣé bí a bá ti ṣe yíwù tán àti so ìyí ìdí òdu bí mo ti sọ̀rọ̀ lọ sẹ́wọ̀n bí mo ti sọ̀rọ̀ èyàn mẹ́fà lè wà bẹ́ẹ̀ èyàn méje lè wà bẹ́ẹ̀ èyàn mẹ́wàá lè wà bẹ́ẹ̀ wọ́n lè pọ̀ jù bẹ́ẹ̀ lọ àmọ́ akẹ́kọ̀ọ́ yẹn tú kí yòówó wà fún ẹgbẹ́ tí mo sọ ẹ̀sìn èyí ìkárí ilẹ̀ Yorùbá débi kámẹ́sì kò tó kù bó ti lè pé bàbá kan ní mo fẹ́ fẹ́ fẹ́ sàlámù alẹ́kùn bàbá ṣàkíyà àfẹ́lọ́ ilé máa lẹ́lẹ́ àmì ẹjọ́ kò tó fẹ́ wá rí yìí ọba ní máa bọ̀ tí má lọ́rọ̀ àwọn ìfẹ́ bàbá yá ṣáàtì òun ọ̀bẹ bàbá yẹn sọ pé kí a ẹsẹ̀ mọ̀ inú mi mẹ́lọ mọ́ bàbá ọmọ tó ní ìlà wà nínú inú mi dùn ṣé ilé òní ló lọ sọ pé ìlà wà ọmọ tó ní ìlà wà nínú kí ni ìmọ̀ràn bàbá tó sọ̀rọ̀ ọmọ tó sọ bàbá tó sọ̀rọ̀ ọmọ tó yẹ ọmọ tó sọ tó yẹ fún máa sọ̀rọ̀ pẹ̀lú ìgbà tó wọ́pọ̀ yìí ti ìdílé dàsẹ́ ọ̀dà ìkànnì yìí gbogbo ẹ̀dọ̀dọ̀ wọn náà àti ìkànnì yìí ní wọ́n bọ̀dọ̀ bọ́ sí kọ́dà ara yẹn wọ́n sàkí wọ́n bọ̀dọ̀ bọ́ sẹ́yìn ní sọ bẹ́ẹ̀ yẹn ìfọwọ́múni nínú wo ọ̀rọ̀ kọ́kọ́ ọ̀rọ̀ kọ́kọ́ kò sì rí mi ọ̀rọ̀ mi ti sọ lẹ́yìn kò sẹ́yìn pẹ̀lú ìwọ̀n ọlọ́kalẹ̀ tí wọ́n bá kọ́ tí fi yẹ ìṣò ẹwà sọ pápá bẹ náà bàbá kó owó ti wá gbọ́ òun náà fi bí àti ẹ̀wà mẹ́rin ẹ wà lọ nílò ojú sí wọn ọmọ yìí náà wá mú yín lọ àbí kí mi náà wá sí ayé àbí kí ìjọba ní fóònù rẹ sẹ́ni bá ti rògbé lẹ́yìn tẹ bá wá dúró àbá ìjọba náà sọ èyí ẹ pẹ̀lú ọmọ ilé yìí à èyí ti sọ bẹ́ẹ̀ yìí sì tẹ ẹ bá wá rí pé tẹ ẹ tọmọ fún ọmọ ẹgbẹ́ ìyá mo sọ fún ọ pé ilé ìyẹn gbọ́dọ̀ fún ọmọ oṣù yìí kọmọ kó ti sọ. àwọn ọmọdé bá sọ pé kọ ìlú òní wọn sọ èyí wà á ẹyẹ ìlú ìyẹn bí ìgbà wọn wà láyé yọ wà pé ilé ìyẹn bí wà sọ pé yọba ìtẹ wa wọn náà wà lẹkọ bàbá mi ní ilé ìbí wa wọn lọ́dọ̀ ilé ẹbí tó máa ń lọ́kọ́ lọ́kọ́ tí ẹ wá lẹ́wọ́ sórí lónìí o bàbá wọn ti ẹ bá ní pé oṣù kẹ oṣù kì í lóbi. a ti lọ ilé yẹn ilé yẹn tó wá lò fún èmi náà wá lò fún òun náà wá lò fún ilé yẹn tó wá lò ọmọ ìdí àti ibi fún ọ àti ibi fún ọ tí ẹ mọ̀ pé ìlú lọ ìdílóso ọ̀pọ̀ fún mi ọwọ́ lọ́dún ká ilé yẹn àwọn lọ́dún ilé yẹn ilé yẹn wá ní àpò yìí fún yín ó ní ìyàwó yìí bàbá òun ti ẹ bá bí lẹ́yìn ìgbà kí ló ń ṣe àná ìyá wa ti sọ yìí bọ́dà yẹn lẹ́yìn ẹbí láti lọ. ìjọba òun ní ìtumọ̀ àbí òní ìtumọ̀ agbọ̀dọ̀ wọn ti kú yẹn. wọ́n láwọn táwọn bá ṣe ẹ̀sùn yìí wọlé rẹ̀. ìjọba òun ló tó ń pín àti kóhùn tó. wọ́n láwọn kan bẹ tí wọ́n bá wọn tẹ́sí ò ṣe yìí ṣe ẹ̀sìn tó sì ò yé wọ́n bá wọn ṣe wọ́n wá fún wọn nídàájọ́ bí ìgbà tí ẹ̀sìn yí wọn ìfẹ́ wọn ṣe wá yí wọn ọ̀rọ̀ ọba yìí oṣù bọ́ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ lọ ẹjẹ́ bẹ́ẹ̀ bàbá yìí wọn sọ pé níbi ìlú kò ní ní sọ́kọ̀ ìyàwó yẹn kọ́ mọ̀ nílé ọlọ́run ọ̀dọ̀ àbúrò yóò yọ ẹgbàá máa yí kalẹ̀ ọlọ́kùnrin ọba ló bá yí kalẹ̀ ah ìyá wa ni ọmọkùnrin inú mi dùn sí inú mi dùn sí gbogbo tí a bá yẹ kú yẹ o sí. àmọ́ kò yí bàbá kò ń segin ṣé ẹni tí ọkùnrin wọn lọ sí obìnrin wọlé tọ́ba lóyún bàbá yóò ní ní ìjò kò lọ ọkọ ọkọ ọjọ́ mi yóò kọ kùsì nínú nínú ṣé mo wá ní ikú wọlé eléyìí ẹbí ọkọ fámìlì ìyá rẹ kọ kí ni mo ọkọ yóò wá bínú ṣe mọ pé bínú ti bínú ìtúbẹ ìdókòwò yìí ẹ gbọ́dọ̀ bá bàbá yẹn níbi tí ó yẹ o kẹ ẹ kó máa súnmọ́ máa rẹ ẹ bá àwọn òbí tó lọ sí yìí tí ẹ bá ní pẹ́ sọ̀rọ̀ ìgbà kọ́lá yìí bá ìlànà òkú tó bá ṣe ìyí rẹ̀ ó ti já sí ìdòkó yẹn ṣe kéde ó ṣe pàtàkì ilẹ̀ Yorùbá torí ọ̀rọ̀ tí ìyí àwọn èèyàn wa á parí bí bọ́ọ̀rọ̀ ó yí bàbá yìí bọ́ọ̀rọ̀ ó yí dáadáa gbogbo ẹbí wọn ó ṣe kéde tọ́ba yìí wọ́n máa wá sórí bàbá wa sọ òkú tó bá yá bàbá yìí ká sí òkú náà. àmọ́ bá wọ́n sọ ìdíkà olórí kò sínú sẹ́yà káwá ní tọ́wọ́ àwọn ọmọ tó wọ́n mọ̀ sí agbọ̀dọ̀ pé kò sí nínú sẹ̀ríà ìsìlámù ó ti yẹ. wọ́n ṣe lọ́ọ̀nì nínú ọkọ̀ tó bá bọ̀ wọ́n rí ìmọ̀ àbí tó jẹ́ ẹgbẹ́ ìgbéra. Polisi wo ni mo jẹ́? Òṣèlú sì ni ìgbélé náà ni wọ́n ka irun káwọn ọmọ kúni kí ẹ̀ mọ̀ ọ́ da àlọ́wọ́sílà eh, yẹn wá sínú yẹn kí èèyàn máa sun ọmọ yẹn o sẹ́ni tí ìṣẹ̀lẹ̀ àbámu ní àbá títà rẹ̀ náà àbámu ní. ká sun ọmọ márùn àlẹ́yìn láàrin ẹni tí bá sun ọmọ márùn títa ẹran tí wọ́n ń sun márùn náà ọ̀dà lọ́wọ́ òní ṣe òní ọ̀dà. olùsẹ̀lẹ̀ ìsìlámù tó lẹ́tọ̀ọ́ ní ẹ̀gbọ́n tó ó súnmọ́ yàrá àbúrò àdúrà àbúrò rẹ̀ ẹ̀ owó tún kò sí ní ìsìlá owó tún bẹ̀rẹ̀ kò sí ní obìnrin gbọdọ̀ lọ́kọ pẹ̀lú bí ọkọ rẹ̀ ní bí ọkọ rẹ̀ bá kú tó bá jẹ́ sí ló wù ú ó fẹ́ lọ sí ọkọ rẹ̀ ọ̀sẹ̀ tó bá wù ú yìí ọ̀rọ̀ pé ẹ̀ àwọn ẹ̀sìn mi lórí ayé òfin òde tẹ̀lé àkọ́wò ìsìlámù kọ́wò tóbi yìí bá lórí owó ọ̀dọ́ ọkọ̀ mi kọ́mọ lọ. ètò tí yorùbá ń ṣe nígbà náà ìgbà kú káàbù oṣù kó ìyàwó ẹ̀ka ẹ̀ kò sí islam obìnrin fìrì láti fẹ́ ni tọ́ba ti ní tọ́ba ẹ bá tún kọ́ wọ́n sí islam torí ẹni máa béèrè béèrè pé sẹ́gbẹ̀rẹ̀ sùpọ̀ ìyàwó àbúrò ìtumẹ̀ ẹni bá wọ̀ ní máa sùpọ̀ ìyàwó ẹ̀ka èyí tó wá dà mọ́ yí lọ́wọ́ bẹ̀ ni sábúrò wa àbúrò ẹ̀gbẹ́ rẹ̀ lè tún gbóyàwó àti kí ní àti kejì lè tẹ̀sí. àfi tó bá wù yàwó èyí tó bá wù yàwó lọ́wọ́ lè fi ojú ẹ̀. wọ́n ti sọ èyí ní tọ́wọ́ lẹ́ni tó ti lẹ́bẹ̀ẹ́ wọn lọ́wọ́ ìgbà tó fi sori tọwọ́ ọkọ̀ lórí ọkọ̀ rẹ̀ ti kú báyìí lẹ́bẹ̀ẹ́ lọ́kọ̀ tó kù mí. èwúrọ̀ àwọn wá lè mọ́lẹ̀ kó tó kó sínú ilé ìkọ̀dá wọ́n ní obìnrin ní oúnjẹ ìsàn ìkójọ ọdún mẹ́ta tí kò ní ìrírí òsì ẹ̀sùn báwo ti lè àwọn òṣè. yóò máa sáré lèyẹ. yóò máa sáré díẹ̀ lèyẹ. ó wá méjì lórí tọ́ba sí mi yóò tún gbà ní ọkùnrin àlejò sí mi yóò tún gbà ní ọmọ àlejò sí mi tí ìsàn náà wà fún un. ẹgbẹ́ tí ó lè ní obìnrin àwọn ọmọ ọlọ́run náà ló ń pè é yóò fún un wọ́n ní sọ́jà tàbí ìyàwó wa ọmọ wúrọ̀ náà lọ ó fẹ́ ní ọkùnrin ní owó ní ìpínlẹ̀ ọ̀sùn lọ àwọn ọmọ aláṣẹ wọ́n ti tọ́wọ́ ọ̀rẹ́ ìta ọmọ lọ. ẹ̀sọ́lá ni àbíjẹta pé kí bíbí àwọn. wọ́n ní ìyá tó fún ìyàwó ọmọbìnrin ní ọmọbìnrin náà owó lọ́wọ́ àti tó ń gbé oṣù. àwọn àti sọ́jà kò dára iṣẹ́ burúkú báyìí ìsọdẹ ìsọdẹ ẹ̀tọ́ ọkọ ni ó súnmọ́ ìyàwó ọ̀ràn ìrírí ìyàwó kọ́ farabalẹ̀ fún ọkọ rẹ̀ ọ̀ràn ìyàwó ni kọ́ farabalẹ̀ fún ọkọ rẹ̀ bí ọba farabalẹ̀ kọ́kọ́ bá fi sí kọ́kọ́ bá fi bínú ọ̀la ẹ̀kọ́ máa sí kékeré fún wọn ní jẹ́ bẹ́ẹ̀ nítorí ẹ̀sìn lè parí àdúgbò èdè kan mọ́lẹ́ pẹ̀lú wọn ọlọ́run fún àjẹgbà lù. wọ́n lé ní ní oúnjẹ òfin tó lè lówó wọ́n ẹ̀kú lówó sì yá pèrè kí ìdájọ́ nínú ìfẹ́ ìdí ọ̀sìn ọmọdéjọ́ ìdíyà. wọ́n ní wọ́n pàdé ní àdìyà náà. àjọ yóò máa ń wọ́n pàdé wọn yóò fún ìwọ̀n yóò pẹ̀lú yóò sàn án kó wọ́n lára ìfẹ̀lúfà ní máa ń lórí ẹ̀wọ̀n ní àbọ̀ adéwà fún ọlọ́run ọba àti ẹ̀lọ́fà ní ìwà àbọ̀fà. Abájọ́ ọ̀rọ̀ náà lò náà bẹ̀rẹ̀ lọ